بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله والسلام عليكم ورحمة الله وبركاته أفيا يفو الله a fi ọpẹ́ fún un atọrọ ìkẹ́ àti ọlà fún aṣíwájú wa ànábì wa Muhammad àti àwọn ará ilé rẹ̀ àti àwọn sọ̀hábà rẹ̀ kí Allah subhanahu kó ṣàánú àwa náà kó ṣe wá ní ẹni ìkẹ́ kó má ṣe wá ní ẹni ìyà láyé àti ní ọjọ́ ni ìjókòó tí ó máa ń wáyé ní gbogbo ahad déètì òní ni ọjọ́ karùn-ún oṣù kẹjọ oṣù ṣàbán ọdún 1444 ọjọ́ karùn-ún oṣù kẹjọ oṣù ṣàbán ọdún 1444 ìjókòó kẹjọ lórí tírà búgúyàtù kúlì muslim nínú tírà bógúyàtò kúlì muslim àti ìtumọ̀ rẹ̀ ní èdè yorùbá. ní ìjẹjọ ibi tí a kà á dé ó ní hadith hadith number seventeen hadith tí ó ń ṣe léwọ̀ fún àwa mùsùlùmí láti kọjú ìjà síra wa àdíìsì tó ń ṣe léwọ̀ fáwa mùsùlùmí láti jàǹbá ara wa a fẹ́ tẹ̀síwájú ní àárọ̀ yìí insha Allah lórí hadith 18 hadith 18 Hadis 18 عن عبد الله قال Mm-hmm. <clears throat> عن عبد الله قال لما نزلت الذين آمنوا ولم يلبسوا إيمانهم بظلم شق ذلك على أصحاب رسول الله صلى الله عليه وسلم وقالوا أينا لا يظلم نفسه فقال رسول الله صلى الله عليه وسلم ليس هو كما تظنون إنما هو كما قال لقمان لابنه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم Hadith 18 Láti ọ̀dọ̀ Abdullahi قال ọ sọ pé lámà nazalat nígbà tí ááyà yìí sọ̀kalẹ̀ ááyà súra Al-An'am Quran 6 ááyà 82 ní ibi tí Allah ti sọ pé alladhina amanu. àlẹ́dínà àmánù àwọn tí wọ́n gbàgbọ́ wàlámìyẹlìbísú ìmọ̀nàhùn bèzùlù tí wọn kò sì da ìgbàgbọ́ wọn pọ̀ mọ́ àbòsí àwọn tí wọ́n gbàgbọ́ tí wọn kò sì da ìgbàgbọ́ wọn pọ̀ mọ́ àbòsí àyà náà ìparí ẹ̀ ni pé ùlẹ́ẹ̀ẹ́kà làhùmùlẹ̀ àmùnù ní rọ́bìnì àwọn nìkan ni ìfọ̀kànbalẹ̀ máa wà fún lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá wọn àwọn nìkan ní ìfọ̀kànbalẹ̀ máa wà fún lọ́dọ̀ olúwa ẹlẹ́dàá wọn. Ùláhíkà láhùmùlẹ̀ àmì kò sí ní rọ́bì nílẹ̀ ùláyíká láhùmùlẹ̀ àmùn àwọn wọ̀nyẹn ni wọ́n máa ní ìfọ̀kànbalẹ̀ wàhùmù tàdúùm àwọn sì ní olùmọ̀nà àwọn lápìmọ̀nà alẹ́dínà àmọ́nú àwọn tí wọ́n gbàgbọ́ ní òdodo wàlámúyẹ́lẹ́bìsú ìmọ̀ náà ń bìdúnlùmí tí wọn ò sì dáa àbòsí pọ̀ mọ́ ìgbàgbọ́ wọn ùlàhíká láhùmúlẹ̀ àmùlò àwọn nìkan àwọn ni wọ́n ní ìfọ̀kànbalẹ̀ ọkàn wọn balẹ̀ pé àwọn ò ní wọná wàhùnmù tàdúùn àwọn sì ní olùmọ̀nà nígbà tí àyà yìí sọ̀kalẹ̀ fún ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sì tó sì kà fún àwọn sọ̀hábà kí ló ṣẹlẹ̀ sáwọn tàbí ṣàkọ̀dá àyíká. على أصحاب رسول الله صلى الله عليه وسلم. di wàhálà fún àwọn sàbẹ̀ ó di wàhálà fún àwọn sàbẹ̀ ànábì kí ló fà á tó fi di wàhálà ohun tó fà á tó fi di wàhálà ni pé wàkọọlù wọn sọ pé àyù láàyè lèmù nafsa èwo nínú wa ni kì í ṣe àbòsí síra rẹ̀ ta ni onítọ̀hún tó lè sọ pé òun kì í ṣe àbòsí síra òun nínú wa kò sí kò sí ta ni onítọ̀hún tí ó sọ pé òun máa ń rìn orí ìhun kì í mì bí ó ti mọ ní ọmọ alábùsí ni gbogbo wa bí ó ti ṣe kí ni bí ó ti mọ ní ọmọ alábùsí ni gbogbo wa bẹ̀rẹ̀ lórí èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí àtiwọ́ náà tó ń gbọ́ mi alábùsí ni gbogbo wa. kí sì ní túmọ̀ àbòsí ìtumọ̀ àbòsí ìdàkejì ádìlù òní gbólmù ìdàkejì ádìlù òní kíni gbólmù déédéé ní jẹ́ ádìlù àìṣe déédéé ní jẹ́ kíni àbòsí ok ta ló lè wá sọ nínú wa wípé gbogbo ọ̀nà lòun gbà ń ṣe déédéé ta ni nínú wa ló lè sọ wípé àníṣe o gbogbo ọ̀nà lòun gbà ń ṣe déédéé nínú ìjọsìn sọ orí déédéé ṣe nínú ìhùwàsí rẹ pẹ̀lú àwọn ènìyàn bẹ̀rẹ̀ láti orí ara rẹ̀ tí wọ́n gan ṣe déédéé síra rẹ̀ gbogbo bóorun ṣe ń kún ọ lásìkò tó yẹ kó o sùn tó o sùn kábòsí ló ṣe sára àbòsí ló ṣe síra àsìkò tó yẹ kó o sùn tó o sùn àbòsí ni àsìkò tó yẹ kó o jẹun tó ń gbáwẹ̀ àbòsí ló ṣe síra ká má ti sọ láàrin ìwọ àti ìyàwó rẹ ká má ti sọ láàrin ìwọ àtọmọ rẹ ká má ti sọ láàrin ìwọ àti òbí rẹ ká má ti sọ láàrin ìwọ àti ẹbí rẹ ká má ti sọ láàrin ìwọ àti aládùúgbò ta ló léwẹ̀ tí ó yẹ kẹ́ńkẹ́ àwọn sọ̀hábà wọn wọ́n mọ̀ wọn ara wọn wọn mọ̀ wípé àwọn ẹsẹ̀ màláíkà àwọn màláíkà nìkan ni ò sí alábòsí nínú wọn torí pé àwọn ti wọn system tọ́lọ̀ fi dá wọn ni pé láyẹ̀fún àlúùnà máa yù mọ̀rún láyẹ̀ àṣúnà lọ́hà máa àmọ́ra òun wọ̀yẹ̀fún àlúùnà máa yù mọ̀rún àwọn kì í yapa àṣẹ ọlọ́run tọ́lọ̀ ń bá ohun tọ́lọ̀ bá sì pa wọ́n láṣẹ rẹ̀ ni wọ́n máa ṣe eléyìí tọ́lọ́ ń bá ní kó jókòó kọ́kàn máa ṣe ṣùgbọ́n àláì ní tí ó máa ṣe náà nù eléyìí tọ́lọ́ ń bá sì yàn síbi pé máa rìkọ́ọ̀dù ohun tí bá ti ń jáde lẹ́nu ọmọ ànẹ́bí ádámọ̀ sílẹ̀ máa rìkọ́ọ̀dù ẹ̀ sílẹ̀ ọ̀rọ̀ kan ò ní jáde lẹ́nu rẹ àfi kó kọ́ lẹ̀ eléyìí tí mọ́gú tó sánmà kò yẹ kò gbò ó mọ́gú tó láyẹ̀ tùrù kì í rẹ̀ wọ́n èyí tí mógún tó ó mógún wọn gbogbo tọ́lọ ní káwà máa mógún sáà pọ́ńṣúà sáà rẹ́gúlà bẹ́ẹ̀ so therefore by all dimensions ọmọnìyàn wọn ò wulẹ̀ dá wa ní pípé a sì lè pé wọn ò dá wa ní pípé a sì lè pé nígbà táyà wa sọ̀kalẹ̀ ní ìsìn wípé àwọn tí wọ́n gbàgbọ́ tí wọn ò da àbòsí pọ̀ mọ́ gbàgbọ́ wọn ó di wàhálà fáwọn tàbí lọ́rùn pé a bọ́ọ̀ la ṣe fẹ́ ṣe báyìí tá a wá fẹ́ di màláíkà ni tá a fẹ́ di màláíkà ni eléyìí jẹ́ wàhálà fún wọn wàhálà náà wọn wá lọ gbé bá nàbí sallallahu alaihi wasallam wọ́n ní ayù náà láyé dílímù nafsahu èwo nínú wa ni kì í ṣe àbòsí sí ẹ̀mí ara rẹ̀ ohun tó bá sì fi mú ọ tó o ṣàbòsí ẹ̀mí ara rẹ̀ àti ṣàbòsí sí ẹlòmíì ká má dá òtí ẹ̀ ìwọ tó o lè ṣe àìṣe déédéé síra rẹ̀ láwàárẹ̀ tí kò ṣe déédéé sí gbogbo èèyàn kò pọ̀ síbù ọ̀gbọ́n tí yorùbá máa ń sọ ni yorùbá ní ẹ jẹ́ káwọn ọ̀fọ́ ọmọ ìyá lójú kan kí ọmọ kí ọba kan lè ṣe kí ni kó lè fẹsẹ̀ fẹ ẹ̀kan fáànù yìí náà yìí ń kọ́. ẹ jẹ́ káwọn ọ̀fọ́ ọmọ yẹn ní ẹjẹ́ táwọn kọ ọmọ ìyá àwọn lójú táwọn kọ lójú kan so that ọba kan yóò lè fẹsẹ̀ fẹ́ torí ọmọ ìyá rẹ bàbá kan náà ìyá kan náà ló bí yín ó wo sùsùn ó fọ́ lójú ẹni tó bá dásí pé bàbá nìkan ló pa yín pọ̀ ńkọ́ àfi kó o bẹ́ ọrùn ẹ̀ tó o bá rí i so ìwọ tó o bá lè ṣe àìṣedéédé síra rẹ tó o mọ̀ pé bí para rẹ. ọmọọmọ ò jẹun tàbí wọn ní ọ gbọ́dọ̀ gba láwọn ọjọ́ o sì mọ̀ọ́mọ̀ o sì ń dá àwẹ̀ yẹn lọ pé òun fẹ́ para rẹ nu ìwọ tó o fẹ́ para rẹ tíyàwó rẹ bá mẹjọ wá wípé ọ fóun pé torí gẹgẹ fúnra rẹ máa ń ṣe ni o wọ́n wá lọ bá nàbí sallallahu alayhi wa sallam wọ́n ní èwo nínú wa ni kì í ṣàbòsí sí ẹ̀mí ara rẹ̀ wọ́n gbé níbi pẹlẹbẹ ibi tó kéré jù lọ orí ara rẹ̀ ló ti kọ́kọ́ bẹ̀rẹ̀ àbòsí kó tó di kó ń ṣàbòsí sí àwọn ènìyàn. sọ́ọ̀mà pé nísìnyí kó o jẹun jù gan àbòsí ni síra rẹ̀. kó o jẹun lékè ayò o ti ṣàbòsí sí bọ́dì rẹ o ò ṣe déédéé sí i torí tí déédéé ń béèrè fún lára bọ́dì ẹ ni pé jẹ̀wọ̀n bá tí yóò fún ọ lálàáfíà tó bá ti wá jẹ ju ohun tí ó fún ọ lálàáfíà lọ à ń ta zọ́ọ̀lìmù nafsaka à ń ta zọ́ọ̀lìmù nafsaka owó ti ṣàbòsí sí ẹ̀mí ara rẹ nù làbí wípé ìtumọ̀ àbòsí òun ni àìṣedéédé wrong thing kéèyàn ṣe nǹkan tí ò dáa nígbà tí wọ́n wá dọ́dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam kí ni ànẹ́bì wá sọ fún wọn láti fi gbé ìbànújẹ́ wọn kúrò fún wọn ẹ̀gbọ́n tó wí laysa huwa kama tadunnun kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń rò ó kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń ṣe kí ni kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń rò ó. bẹ́ẹ̀ ṣe rò sí bẹ́ẹ̀ kọ́ ó bẹ́ẹ̀ kọ́ ó tẹ́mọ́ bí ọ lè ní ìsìn wípé nínú ànábì àtàwọn sọ̀hábà ta ló gbọ́ túmọ̀ kùránì yìí jùlọ káfí lè ṣe ànábì jùlọ. èsì tó fún wọn wípé lẹ́yìn sàhúwá ká máa tẹ̀dùn lónìí kì í ṣe bẹ́ẹ̀ ṣe ń rò ó sí o. iná máa hùwà bí kò ṣe pé èròǹgbà lọ́wọ́ lórí gbólóhùn yìí ká máa kọ́ lálùkùmánù lè ebùnì ó dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí lùkùmánù sọ fún ọmọ ẹ̀ kí ni ọ̀rọ̀ náà. Lukman sọ pé yáàpù na yá ọmọ mi ò láti ṣúríkì bí láàyè wọ́n ṣẹbọ sí àlọ́ọ̀ mọ́ bá àlọ́ọ̀ wá akẹgbẹ́ iná ṣíríkà nítorí pé dájúdájú bíbá àlọ́ọ̀ wá akẹgbẹ́ làlúlùmọ́nù àbòsí ni o àbí ìmọ̀nù ó sì tóbi. àbòsí tó ni o àgásí wípé èròǹgbà lọ́ọ̀ ayé ilé wà ní oṣùlọ́kù quran thirty one aya thirteen tọ́ àgásí pé èròǹgbà lọ́ọ̀ lórí aya ṣùlọ́kù ìrànìyàmì yẹn alẹ́dínà àmàlú wọ̀nàmúyẹ́lídìí sú yìí mẹ́ẹ́nà hùn bìdúlùmí yóò mọ̀ gásí pé. wàlámúyálébìsú ìmánàhùn bìṣíríkì wàlámúyálébìsú ìmánàhùn bìṣíríkì àwọn tí wọ́n gbàgbọ́ tí wọn ò wá máa ṣẹbọ sí àlọ́ọ̀ sọ rí pé ara ti tọ àwọn sàbí torí àwọn sàbí ìtẹ́lẹ́bọ ara ti tù wọn àṣé àbòsí tí ó jẹyọ nù áyà yìí ó dúró fún kí ni. ẹbọ kò dúró fún àìṣedéédé síra rẹ kò dúró fún àìṣedéédé sí ara ilé rẹ kò dúró fún àìṣedéédé sí ara àdúgbò rẹ kò dúró sí àìṣedéédé sí ìlú ohun tó dúró fún ni kí ni bíbá aláwò akẹgbẹ. bíbá aláwò wá tọ ọwọ́ àdọ́wọ́ rẹ o. tó o fẹ́ ní ìfọ̀kànbalẹ̀ láyé àti wà nínú olùmọ̀nà tó ti ń kílèmù pé o gbàgbọ́ nínú àlọ́ ò mọ̀ṣẹ́ bọ̀ ò kọ́kọ́ dáńtẹ́ ń pè ní ẹbọ mọ̀ ọ́ lẹ́kọ̀ọ́ ẹbọ náà ni o. ọ lẹ́kọ̀ọ́ ẹbọ ni o torí tó ọba tún ní ẹ̀kọ́ tí ń jẹ́ ẹbọ ó kù sínú ẹbọ tó ọba lẹ́kọ̀ọ́ tí ń jẹ́ ẹbọ ó mọ̀ sá fún àwọn nǹkan kankan lẹ́ni tí ń lérò pé ẹbọ ni tí kìí sì ṣe kí ni ẹbọ ẹ jẹ́ fún obìnrin kan bí mílíọ̀nù ìbéèrè kan láìpẹ́ yìí ó ní ẹ dákun ó ní ẹnìkan kọ̀ òun ní kinní kan ó ní ọkàn òun ò wá tù sí torí pé òun lérò pé ẹbọ ni mo wá ní ó ní wọ́n sọ pé tíyàn bá ra ewúrẹ́ tíyàn bá ra ewúrẹ́ kò wá fẹ́ kí ewúrẹ́ òun máa rìn kò fẹ́ kó rìn lọ ó wàá so okùn ìyẹn àmọ́ mu káàkiri inú ilé ibi tó fẹ́ kó jẹ mọ́ sótìyé ìyẹn máa mu káàkiri inú ilé tíyàn fẹ́ kó jẹ mọ́ pé tíyàn bá ti wá mu káàkiri bẹ́ẹ̀ bóyá fọjọ́ méjì ni o àbọ̀jọ́ márùn-ún ni o àbọ̀jọ́ méje ni o tó bá padà wá ń tú ẹran yìí lẹ̀ tẹ́ran yìí bá jẹ lọ yóò padà wá síbi tẹ́ ti ń mu káàkiri yẹn. ọlọ́run á wípé sẹ́yìn èsì ẹbọ dákun mo wá bi léèrè pé tọ́ ọ bá wọ̀ ìlú kan tọ́ ọ bá wọ̀ ìlú kan ọ mọ̀ ẹni tó lálejò ṣé kò ní wá táìmù láti mú ọ káàkiri ìlú pé ibi tẹ́ ń o ibi tẹ́ ń o ibi tẹ́ ń o sódà tọgbọ́tọ̀ bá rìn jáde fún ara rẹ kọ́ ọmọ bá a sọnù olóòótọ́ ah, ni ẹ ó níbọ̀ tí wọ́n sọ wípé èyí ó fi okùn sí lọ́rùn ni ó mọ̀ mú káàkiri ah, ẹ ìwọ náà ni wọ́n sí ọlọ́run kó lè bára mu sọ́ọ̀mọ̀ pé okùn ni máa fi mú ẹran káàkiri èèyàn máa fẹsẹ̀ ara rẹ̀ rìn ni. ṣe pé ó ń bẹ̀rù ẹbọ àmọ́ ẹ̀kọ́ rẹ̀ ò yanjú nípa ohun tí ń jẹ́bọ ohun tí èèwà ṣẹbọ kí ló fẹ́ pé òun ó fẹ́ pè lẹ́bọ. so o gbọ́dọ̀ wà nọ̀lẹ́dẹ́bù nípa ohun tí ń pè ní ẹbọ bí bẹ́ẹ̀ kọ́ ọ̀pọ̀lọpọ̀ nǹkan lọ́sàmọ́ dìkíyà pé ẹbọ lélẹ́yìí ẹbọ lélẹ́yìí ẹbọ lélẹ́yìí tí èsì ìṣẹbọ tó bá ti wá gbọ́ àwọn wáàsí tí mo ti ṣe bọ́ sẹ́yìn lórí péèjì mi tọ́pìkì tí mo fi discuss ti ń gé ṣíríkù kò mọ ní márùn kò lọ gbọ́ kò lọ rè gbọ́ àtẹ̀bọ́ ńlá ni o àtẹ̀bọ́ kékeré ni o àtìdájọ́ wọn ni o kò lọ gbọ́. kókó míì lórí àdìsí yìí onu ní wípé ọkọ wa ní ẹ̀kọ́ méjì nípa alukur'an ẹ̀kọ́ alákọ̀ọ́kọ́ ó jẹ́ ká mọ̀ wípé àwọn àyà kan ń bẹ tí máa túmọ̀ ara wọn. ok nítorí wípé ànábì fi súrátù lukuman Quran thirty one náírà thirteen ó fi túmọ̀ súrọ́tùlẹ̀ àníhàm Quran six ayà so bá wá ń sọ nípa bí a ṣe máa ń túmọ̀ àlùkùránì ṣọ̀gbọ́ bá ń sọ nípa bá ṣe máa ń túmọ̀ àlùkùránì a sọ pé ọ̀nà márùn-ún la máa ń gbà túmọ̀ àlùkùránì. pé a fẹ́ túmọ̀ lùkùránì o ọ̀nà mélòó ọ̀nà márùn-ún mo ti sọ rí mo tún fẹ́ tún sọ tó bá dọjọ́ míì nǹkan sọ fún pé mo ti sọ rí kó lọ gbọ́ ni o ok ọ̀nà àkọ́kọ́ òun náà ni à ń pè ní tẹ̀síìrù lìkùrù àání bìlìkùrù àání tó túmọ̀ sí ṣíṣe àlàyé àlùkùránì pẹ̀lú àlùkùránì títúmọ̀ àlùkùránì pẹ̀lú àlùkùránì ìyẹn jẹyọ nínú àdìsí àyà kan ìtúmọ̀ rẹ̀ àlàyé rẹ̀ ó sápamọ́ fáwọn sọ̀hábà òkè wọ́n sì lọ bá ànẹ́bì Muhammad sallallahu alayhi wa sallam kí wá ní ànẹ́bì fi túmọ̀ ẹ̀ fún wọn kùránì ó fi àlùkùránì ó ṣe kí ni èyí túmọ̀ ẹ̀ fún wọn ìyẹn là ń pè ní tafsiru lùkùrán bẹ̀lùkùrán tó ga sí pé áyà kan àti áyà mìíràn wọ́n sì máa túmọ̀ ara wọn. má da àbòsí pọ̀ mọ́ ímánì ní súrọ́tùlù àníhàmì wí súrọ́tùlù kùmọ̀ wá jẹ́ ká mọ̀ wípé nínú tá a máa ń pè lábòsí àìṣedéédé sí àlọ́ọ̀ òun náà lẹ́bọ́ wá ẹ máa fẹ́ ṣe déédé pẹ̀lú àlọ́ọ̀ kí ni ó ṣe àtàwíìd àtàwíìd yóò ní ìmọ̀ náà ní ọ̀kan ṣoṣo. àmọ́ ń gbà tó ọba ṣe déédé pẹ̀lú aláwo náà lọ máa dẹlẹ́bọ sọ ajá sí pé ìran kan nínú ìran àìṣe déédé sí olúwa ẹlẹ́dàá wa oníkíni o ẹbọ ṣíṣe jẹ́ ìyẹn jẹ́ ọ̀nà àkọ́kọ́ tá a máa ń gbà túmọ̀ lè kùránì tẹ̀síìrù lè kùránì bẹ̀lẹ̀ kùránì ọ̀nà kejì òun náà ni. tafsiru likur'an bilhadith الثابت بالحديث الحسن بالحديث الصحيح تفسير القرآن بالحديث nígbà míì ń bẹ tó dá sí wípé a wá àyà tá a lè fi túmọ̀ àyà a wà tì àyà tá lè ti ṣàlàyé àyà a ṣe kí ni awàtì a máa wàtì tó wá gá sí wípé kò síbòmíì tá a ti lè rí àfi àdísà àdìsá ànábì sallallahu o ò lè rí àyà tó è ṣàlàyé ẹ̀ tí Jésù ó dé ní irú àwọn kéèsì bẹ́ẹ̀. ohun tó lè fi ṣàlàyé ẹ̀ kò tayọ kí ni àdìsí àmẹ́bí àpẹẹrẹ pàtàkì lórí eléyìí òun náà ni orígun Islam orígun imani orígun Islam orígun imani o ò lè rí àyà tó fi ṣàlàyé orígun Islam o o ò lè rí àyà tó fi ṣàlàyé orígun Islam. O, àtorígun ìmọ̀ọ́nì o inú àdíìsì ló ti rí ok àyàwó nígbà tọ́lọ́ ní kágbóǹgbọ́ ọlọ́run ní àmínú billahi wa rasulihi ẹ gbàgbọ́ àti òjíṣẹ́ rẹ̀ ọwọ́ afẹ́ sọ fọ́lọ́run pé èmi o àyàwó ló kọ́ ọ pé sọ pé anna muhammadu rasulullah ayàwó ló sọ bẹ́ẹ̀ kò sí. nígbà tí Allah subhanahu wa ta'ala tó sọ wípé aqimu sọlá nínú Quran aqimu sọlá ẹ ayàwó ló wá sọ fún wọn pé ọkà sùnbà ọkà ìlà níye báyìí níye rákà ìṣáì ni yèràkà báyìí àyàwó ló sọ bẹ́ẹ̀ fún ọ hadisi ni hadisi anabi sallallahu alayhi wa sallam òun ló sọ bá a ṣe kírun fún wa hadisi rẹ̀ àti súnà rẹ̀ ni díàpọ̀ tọ́ ọ bá gbógun ti hadisi o gbógun tẹ̀sìn rẹ̀ o ti gbógun ti kùránì náà nù. so ọ̀nà kejì tá a máa ń tà túmọ̀ kí ni alukur'an lápè ní tafsir alukur'an bil hadith. ọ̀nà kẹta òun là ń pè ní tafsir alukur'an bil lugha ala arabiya tafsir alukur'an bil lugha ala arabiya. ká túmọ̀ kùránì nígbà míì nígbà míì a ní lè rí àyà lò kùránì tá a fi túmọ̀ àyà yẹn nígbà míì a ní lè rí àdìsí ànábì Muhammad sallallahu alayhi wa sallam tá a fi túmọ̀ rẹ̀ ohun tá a máa lò tá a máa fi túmọ̀ rẹ̀ yóò máa jẹ́ èdè lárúbáwá yóò jẹ́ kí ni èdè lárúbáwá kí sì lẹ̀rí ẹ̀ ẹ̀rí ẹ̀ ni wípé gbọ́ná èdè wo lọ́lọ́run fi sọ kùránì kalẹ̀ ṣé bí èdè lárúbáwá ni wọ́n sì ti ń sọ kó tó sọ̀kalẹ̀ kì í pé nígbà tí ó sọ̀kalẹ̀ ni wọ́n tẹ̀ ń sọ ọ́ so àwọn elédè mọ tí ọ̀rọ̀ kọ̀ọ̀kan dúró fún náà so definitely ó lójú àyà tó o lè fi tú ọmọ lárúbáwá jẹ torí pé èdè abínibí tiẹ̀ ni kí wọ́n wá sọ wípé ní ìsìn kí wọ́n wá sọ pé wọ́n kọ̀wé kan léde yorùbá ìwọ́n sì jọmọ yorùbá sọ ọmọ pé bọ́ọ̀ bá tiẹ̀ mọ àwọn ọ̀túnmọ̀ kan nínú ẹ̀ bí ikọ̀ ọmọ gẹ̀ẹ́tì àìdíàkọ̀ because it is written in Yoruba language and that language is your mother tongue. Quran was revealed in Arabic language and as in Arab countries. any Arab country any Arab continent tí wọ́n ń sọ èdè yìí fún wípé àwọn ọ̀rọ̀ kan bẹ́nu Quran tó ká sí pé ordinarily by virtue of you learning the Arabic language or by virtue wípé ojú ọmọ bíbí lárúbáwá tá má fi kà sí ọ létí báyìí ó ti mọ̀ túmọ̀ ẹ̀ ìdí nìyẹn tí àbútọ́ líbi ò fi gba Islam àbútọ́ líbi nígbà ànábì sọ pé kúl la ilaha illallah ọ̀nìlà. kò ṣe béèrè pé ma àná ẹ̀hù kí ni túmọ̀ ohun tó ní kí n sọ kí ni túmọ̀ kò sẹ́ẹ̀rì kankan bì kankan pé àbútọ́ níbi béèrè irú ẹ̀ rí pé mọ̀ọ́mọ́ àná la ila lọ kò béèrè irú ẹ̀ rí nítorí pé èdè abínibí ẹ̀ ni òun mọ̀ túmọ̀ ká sọ pé ó mọ̀ túmọ̀ ẹ̀. ọmọ tí ń jẹ́ lá nínú èdè wọn lá ò sí nínú èdè Yorùbá lá kò sínú kíni kìí ṣe èso lá mò ń sọ fún ọ kìí ṣe èso lá o lá is not Arabic lexicon ìláàhù kò sínú èdè Yorùbá sọ ọmọ tí Yorùbá máa ń pè ní ìláàhù sọ ọgbọ́n rí pé nínú èdè wa o kìíní kan bẹ tá a máa ń pè ní ìláàhù. kò sí ní èdè yorùbá ó di méjì ilá ilá ọ̀rọ̀ kẹta nìyẹn o ilá kò sí èdè yorùbá kò sí ní èdè gẹ̀ẹ́sì <laughs> kò sí ní èdè haúsá Allah Allah kò sí ní èdè yorùbá mẹ́rin yẹn illa Allah four words four words ọ̀rọ̀ mẹ́rin to make a sentence a sentence of four words ọmọ yorùbá ò gbọ́ la ilaha ìlà Allah kò sínú èdè yorùbá. So, wọ́n sọ fún àbútọ́líbì ànábì sọ fún àbútọ́líbì pé kúl la ilaha illallah tuflih sọ pé la ilaha illallah kó soríire àbútọ́líbì ní láà láà láàtúrukù díìní àbáhì èmi ò ní fi ẹ̀sìn bàbá ńlá nílẹ̀ sọ́mọ̀ fọ́ gbọ́yé ọgbọ́yé kò ní ìdí kásẹ̀ túmọ̀ ẹ̀kùn bọ̀ tá a bá wá bá ìwé elédè míì tá a ní kó sọ pé la ilaha illallah the next thing tó yẹ kó o bí wálé rẹ̀ ni pé kí ni ìtumọ̀ ń tẹ́ ẹ ní kí n sọ kí ni ìtumọ̀ ẹ̀ o ní sọ pé la ilaha illallah ọ bẹ̀rẹ̀ pé kí ni ìtumọ̀ ẹ̀ torí pé ìwọ ò kì í sinú èdè tiẹ̀ ò lè mọ̀ túmọ̀ rẹ̀ díẹ̀ àpọ̀ àwọn àyà kan bẹ tó ga sí wípé vaibatu pé o jẹ́ arabic speaker tàbí arabic native ẹ́ ọmọ túmọ̀ ẹ̀. mo fi kásí pé ńgbà tí quran sọ̀kalẹ̀ pé tábàtìyàdà abi láhàbí wàtàbà ma agna anhu maluhu wa ma kasaba sayasla naran zata lahabe wa mura'atuhu hammalatal hatabe fi jidiha hadilun min masade abu lahabi tí àlọ́ ti torí ẹ̀ sọ̀kalẹ̀ kò ṣẹ̀ṣẹ̀ lọ béèrè pé mò ń gbọ́ ọkọ mi kílẹ̀ kílẹ̀ mean kílọ̀ mean náà nàbí <laughs> direct ló gbọ́tùmọ̀ ẹ̀ yé báyà bí súra yẹn ṣe ń sọ̀kalẹ̀ báyìí ó gbọ́ yé direct ni pé. ọlọ́run ti ṣẹ́bi lé òun ó ti fún òun ní èpè lójú ẹsẹ̀ ìyàwó ẹ̀ náà gbọ́yé bẹ́ẹ̀ lójú ẹsẹ̀ tíyàwó ẹ̀ gbọ́yé wọ́n ké sí ọmọ wọn ọ̀túbà àti ọ̀táìbà ẹ̀yin méjèèjì ẹ fẹ́ ẹ fẹ́ fẹ́ ọmọ ànẹ́bì nígbà yẹn nígbà yẹn ọmọ ànẹ́bì méjì fẹ́ fẹ́ ọmọ àbúláhàbì lójú ẹsẹ̀ nìyá wọn sọ pé àfi tẹ́ ẹ bá yọmọ àlè lókù ẹ gbọ́dọ̀ fẹ́ ọmọ ànẹ́bí mọ̀ wọn ò ṣẹ̀ṣẹ̀ wá ẹni tí ó interpret ẹ̀ fún wọn because the Quran was revealed in their mother tongue so bí àpọ̀ tó o bá ti gbọ́ lárúbáwá níwọ̀nba ẹ̀ àbí wọ́n bí ọmọ àwọn àyà kan ń bẹ tó dá sí pé ò ní ìdí ta ni ó túmọ̀ ẹ̀kún ọ. kẹ́nìkan nítorí àìmọ̀kan ara rẹ̀ kó wá máa sọ fáyé wípé ẹ má fi lárúbáwá tú wa jẹ o ẹ má fi lárúbáwá tú wa jẹ kò ní ìtumọ̀ o àwọn tí mò ń bá sọ̀rọ̀ gbọ́ lárúbáwá o á ọmọ gbọ́ ọkọ o èdè tọ́lọ̀ ń fi rè bí ìkúrán náà ló sì yù sílẹ̀ síbáwọn èdè tọ́lọ̀ ń fi nínú gbogbo èdè ayé ọlọ́run wá sílẹ̀tì àrọ̀bíyà ó fi rìvíìlì ọ̀rọ̀ rẹ̀ ṣé kò tó lápọ̀nlé pé èdè tó lúwẹ̀ ẹlẹ́dàá tó fi rán òjíṣẹ́ ẹ̀kẹ́ ìmísẹ́ rèé kò tó lápọ̀nlé pé ẹ́mbàsì mèdè yẹn kó dẹni àpọ̀nlé lọ́dọ̀ tiẹ̀ ṣùgbọ́n o lè yẹpẹrẹ kó o ní ìgbẹ́ni bẹnu ọpọlọ ẹ̀ torí pé ìgbẹ́ni bẹnu ọpọlọ tiẹ̀ náà látọ̀gbọ́ tí wọ́n ti bí ọ sáyé. èdè lárúbáwá tí kuran fi sọ̀kalẹ̀ tọ́lọ́ sì jogún ìmọ̀ fún àwọn kan lọ́wọ́ aṣọ di èdè tí ò ní tùmọ̀ anyway kò wulẹ̀ sédè tó ọpẹ́kọ̀ọ́ ẹ̀ òwúlẹ̀ kẹ́kọ̀ọ́ èdè kankan tẹ́lẹ̀tẹ́lẹ̀ èyí tó olóò gbọ́nà tí wọ́n bí ọmọ èso tóògì náà ni kèé ṣe ìsọ ẹni tó rí ẹ̀ pé kèé sọ́nsọ ẹni tó rí ẹ̀ pé ìsọ ẹni tí wọ́n ti kó nǹkan sínú ọpọlọ ẹ̀ náà ló máa sọ. ẹ ń bá gbèdé lárúbáwá hadith táǹkà lọ́wọ́ yìí wọ́ọ́rọ́wọ́ ni ó túmọ̀ fún ẹ wọ́rọ́wọ́ ni ó túmọ̀ ẹ̀ fún ọ àìtí ìmọ̀kéwù rẹ ni tọ́ ọ bá mọ̀kéwù tọ́ ọmọ tí ń jẹ́ náàwù wọn tọ́ ọmọ tí ń jẹ́ sọ́rífù wọn tọ́ ọmọ tí ń jẹ́ bàlágà wọn ọkà ó sì tún fún wa pé intadisi yìí ń sọ rè kódà kọ́ má jẹ́ mùsùlùmí bàbá tó kọ́ ọmọ èdè yẹn ó sì ní to some extent ó sì ní ability láti kí ni o. láti túmọ̀ ẹ̀ fún wa so ló mú káwọn àfáà sọ wípé a máa fi èdè lárúbáwá ṣe kí ni and in fact nígbà táwọn àfáà bá ń fa àwọn ọ̀rọ̀ míì nínú Quran mọ́ra wọn lọ́wọ́ fẹ́ máa ń fa àdìsí mọ́ra wọn lọ́wọ́ wọn á ní ẹja lọ sínú language kí lọ̀rọ̀ ìtumọ̀ sínú language wọ́n wá síbi language gbọ́yé sí ọ̀gbọ́rọ̀ mi yé. jẹ́ ń fún ọ lápẹẹrẹ jẹ́ fún ọ lápẹẹrẹ. nínú Qur'an ayé àkànmẹ́bẹ̀ ọlọ́run dákọ̀ kùrú ọ̀dàkọ̀ kùrú kọ́f rọ wà ọmọdé àti amza ó ní sàlásàtù kùrú ẹ̀jẹ̀ bá ń ẹ̀ kó o ọ ọ gbọ́dọ̀ fẹ́nu àbùkù kan àfáà títí ọba fẹ́ takan ráúráú. súrọ́tùlì bákọ́rà ẹ máa wò ó súrọ́tùlì bákọ́rà the power of language in the Quran mo fẹ́ prove fún ẹ. súrọ́tùlì bákọ́rà àyà two two eight wọ́n lọ wò suratul bakora aya two two eight Allah subhanahu wa ta'ala sọ pé walimutalakot bi anfusihinna salatata kuru salatata kuru àwọn obìnrin tá a kọ̀ ọ́ ara wọn ró fún now a sọ wípé a máa ń fi kùránì tú kùránì níbo ni kùránì tuntun lo kùrú kò sí mọ́ this is the only place tí kùránì ti lo kùrú so therefore ó difficult fún wa láàrin yẹn láti fi kùránì tú kí ni kùránì aláàtú máa ń fi àdíìsì tú kùránì kò wá sí kẹ́rìmọ̀ kùrú nínú àdíìsì kankan. sọrí báwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ pọfẹ́tù kùránì ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ bí ọ̀rọ̀ mẹkáníìkì sọ yẹ pé gbọ́dọ̀ ní spanner ten spanner nine àbí lẹ́yìn ten twelve thirteen ni fourteen tó o fẹ́ tún kankan lára mọ́tò ọ̀nà spanaten sí kò mú kí ló kù tó ṣe ó lo ó tún lo spanaten sí tó o bá tún lò yẹ tí o bá tún lọ kí ló tún ṣe ìwọ ò gbọ́dọ̀ jẹ́ mẹkáníìkì oní spanaten yọkàn láyé o ò ní rọ́nà lọ kàwá ní mẹkáníìkì tiẹ̀ o spanner kan péré lọ máa ń lo àárọ̀ náà lọ.

Allah máa fi kùránì tú kùránì àwa wá kùrúùtì inú kùránì ibìkan péré lọ́wà ibìkan péré ni kẹ́límà kùrú ibìkan péré lọ́wà kò sínú àdìsí rárá kò sádìsí kankan tó tí wọ́ọ̀dù kùrú tó ṣe kí ni tó jáde ń bẹ̀ tọ̀ kí ló kàn òkú language sí sọ kùrú tẹ́tẹ́lẹ̀ ni wọ́n máa sọ àwọn àfọwọ́ àfàbọ̀síké afẹ́ mọ̀túmọ̀ tọ́lọ ń sọ yìí pé obìnrin ó kóra ró obìnrin tá a kọ̀ ọ́ lẹ̀ yóò kóra rẹ̀ ró fún kùrúù mẹ́ta kí ni ìtumọ̀ kùrúù nígbà náà wọ́n á lọ máa wá ewì bọ́ta ewì torí àwọn ti ń à àwọn ti àwọn ti ṣáájú àwọn ti ṣáájú àlélé wọn bá nínú ewì wọ́n ti ṣáájú wọ́n wàá lọ sọ fún wa pé a eléwì báyìí eléwì báyìí nínú ẹsẹ̀ rì báyìí ó lo yìí bẹ̀. wọ́n á mú nígbà wọn wá ọ̀rọ̀ títí wọ́n wá rí pé nínú èdè àwọn ohun tí ń jẹ́ kúrú ìtumọ̀ ohun tí ń kúrú ó mú àti ìtumọ̀ ìbẹ̀rẹ̀ éèlà pé kùrú o wọ́n máa ń lò fún pé tóbi bá ti bẹ̀rẹ̀ éèlà ó ti rí kùrú nù ó ti rí kọ́rí ìtì ẹ̀kan nù nígbà míì wọ́n á tún máa fún pé ó tún parí éèlà ó bẹ̀rẹ̀ wọ́n máa lò fún ó parí wọ́n máa lò fún ìyẹn ló fà á ìyapa ẹnu àwọn wáyé lórí pé tí a kọ̀ ọ́ lẹ̀ ìgbà wo ni yóò free àwọn kan ní tó bá ti rí éèlà kẹta àwọn kan ní tó bá parí éèlà kẹta so ti di bá nìyí ní látara language mini pé kí ni túmọ̀ kùrú ìbẹ̀rẹ̀ éèlà ni lọ́dọ̀ àwọn kan ìparí éèlà ni lọ́dọ̀ àwọn kan díàpọ̀ àwọn kan ní obìnrin tá a kọ̀ lẹ̀ tó bá ti lè rí éèlà kẹta ó ti parí àwọn kan ní hmm, yóò parí ìlà kẹta tọ́ba wá wù ọ bá mọ́gíábù ìbẹ̀rẹ̀ ìlà lọ tọ́ba sì wù ọ́ bá mọ́gíábù kí ni ìparí ìlà lọ. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó dájú pé táwa bá ń ka tírà táwa bá ń ka nígbà míì àwọn lọ sínú wọ́n ní kí ni ń jẹ́ báyìí nínú èdè nínú kí wọ́n fi ṣe kí ni jésù fún ọlápẹ̀rẹ̀ míì mo tún rántí àpẹẹrẹ kan ní ìsìn tó dùn very very important ní ọjọ́ kan wọ́n ń kírun lọ́wọ́ bóyá Abubakar Siddiq tàbí Abubakar ní ìrántí èwo nínú àwọn méjèèjì ó wá wọnú mọ́sálásí ó bá wọn bó ti bá wọn rùkú kí rùkú mọ́ bá bọ́mọ́ lọ́wọ́ kò sí ìdébi sáfù wà ó sì aláwọ̀ apá orùkú níbi tó dé láti ibi tó ti wá rùkú yẹn ọwọ́ á múùfù ẹsẹ̀ kan méjì ó fi jọyìn sáfù nínú tọ́lọ̀ ti ṣe fún ànábì sallallahu alaihi wasallam ni wípé tó bá ń kírun lọ́wọ́ tó bá dówájú gbogbo ẹni tó wà lẹ́yìn ẹ̀ ní ọmọ rí gbogbo ẹni tó wà lẹ́yìn ẹ̀ pátá ni ó rí so bó ṣe kírun tán ó ní yá Abubakiri ìwà Abubakiri èé ṣe lima rọ̀ká tàdúnà sọ̀f kí ló fà á tó fi rùkú láti débi sọ́fù ọ̀nà kí rákà yìí mọ̀ bá a bọ̀ fún mi ni sọ yìí Bukhari mọ̀ nǹkan àfọ̀yẹ́ o kí rákà yìí bá a bọ̀ fún mi ni. ànábì wa sọ èdè kan tẹ̀lé gbólóhùn yẹn èdè yẹn nígbà táwọn tí ó kọ àdíìsì lẹ ó kọ ọ́ lẹ̀ àwọn kan bẹ tán bá kọ ọrọ ọ́ lẹ̀ àwọn aládìísì wọn ò ní wọ àwọn kan ó wọ ok àwọn kan ò ní wọ àwọn kan ó wọ intanẹ́ẹ̀tì wa sọ ni pé ọrọ yẹn lam alif táà ain àti dal lànàbì sọ lam alif táà ain àti dal ọ̀rọ̀ tí mo pè lẹ́nu yẹn ọ̀nà méjì lálẹ́gbà pé a lè pè ní látàíd látàíd a lè pè ní látùíd tó bá jẹ́ fùláfí ẹ́ áádà yẹ̀húndù látẹ̀húndì ó lè gẹ́ látẹ̀húndì ok áádà yẹ̀húndù húndì látẹ̀húndì ó sì lè gẹ́ àádà yòóìdù yóò àjẹ́ látùwáìdì tó bá jẹ́ la tu'id don't repeat it ló túmọ̀ sí la tu'id minal i'ada má dá padà ok la tu'id látara i'ada tó bá ní àhádà ó dá nǹkan kan padà yọ ọmọ jẹ́ kí ni o má dá padà ìyẹn la tu'id látùídì nìyẹn tó bá jẹ́ látàídì ọ̀kan jẹ́ látùídì látùídì ọ̀kan jẹ́ látàídì látàídì ni pé mọ́ látùídì má san padà látọ̀ìd má san padà látàìd má ṣerú ẹ̀ mọ̀ má ṣerú ẹ̀ mọ̀ ok má ṣerú ẹ̀ mọ̀ now nígbà tí Bukhari ó bá tiẹ̀ wá rìwáyà látọ̀ìd ló gbà wá tí ó túmọ̀ sí pé má san padà nígbà rìwáyà mi ò wà rìwáyà látàìd. ló gbà wá ẹ̀yẹn pé mọ́ rìpíìtì irú ẹ̀ mọ̀ tí mo sọ yé ọwọ́ pé wo gan la pé so lọ́dọ̀ àwọn kan àwọn kan gbà wípé gbọ́tọ̀ bá kírun bẹ́ẹ̀ kan wọ́n gbà wípé o ti nìyẹn ò ní àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ la máa ń kàn nu tíra tó ga sí pé láńgbẹ́jì ni ó padà yanjú ẹ̀ láńgbẹ́jì ni ó ṣe kí ni ni ó padà yanjú ẹ̀ ó di nǹkan mélòó ó di nǹkan mẹ́ta so nǹkan lẹ́ẹ̀kẹrin a máa ń túmọ̀ tẹ̀síìrù a máa ń pè yẹn ní. تفسير القرآن بقول bi تفسير القرآن بقول li أما bi القرآن sahabi مي máa ń túmọ̀ kùránì gbà míì أنا ọ̀rọ̀ sàbí kí for the benefit of two things for the benefit wípé àwọn tó jẹ́ immediate students ànábì larabawa ni 1 one ẹlẹ́ẹ̀kejì for the benefit wípé tíyàn bá ń sọ̀rọ̀ tólùkọ́ bá ń kọ́yàn ní nǹkan olùkọ́ kankan kì í máa dúró gbàǹtọ̀ bí òpó ná tàbí bí ìṣìgìdì kókò wá máa sọ̀rọ̀ láì ní máa fi ọwọ́ ṣe demonstration ọwọ́ tí fi ń kùn yẹn ọ̀rọ̀ ló ń sọ ó ti yí àwọn tó wà níkàlẹ̀ àmọ́ kò yá àwọn tí ò sí níbẹ̀ irú àwọn ọ̀rọ̀ tó bá wá wáyé bẹ́ẹ̀ tó dá sí pé bí ìtọ́kasí ni ànẹ́bì fi ṣe kí ni ló fi ló fi ṣe àlàyé rẹ̀ fún wọn ẹnu sàábè láti wá gbọ́ pé ìtumọ̀ ọ̀rọ̀ yẹn rèé o sọtiyé. So sọ̀wá ní rẹ̀spẹ̀tì àwọn student ànábì ni. níwọ̀n àgbà tí ọ̀rọ̀ yẹn kò bá ti látakò tó rinlẹ̀ bẹ́ẹ̀ kálás àlù ló fi gá sí wípé nígbà tẹ́ ń wá ìtumọ̀ láhùlẹ̀ hadith ìtumọ̀ láhùlẹ̀ hadith tí aláwọ̀ sọ ní sọ́ọ̀kì lukumanu pé wàmínà nas máa ń yẹ ṣẹ́rì láhùlẹ̀ hadith lè yùdí láǹṣẹ̀ bí lè láǹṣẹ̀ ó wà nínú àwọn ènìyàn àwọn tí ń ra láhùlẹ̀ hadith láti ṣí àwọn èèyàn lọ́nà abdullahi ibn abbas ló ní ẹ̀yin ọmọ tí ń jẹ́ láhùlẹ̀ hadith àlùjò àlùjò ní jẹ́ kí ni láhùlẹ̀ hadith òun ló fún wa nítumọ̀ yẹn aga sí wípé ohun tó understand látọ̀dọ̀ olùkọ́ rẹ̀ òun ni pé láwùlẹ̀ àdìsí o orin àlùjò ló ń jẹ́ bẹ́ẹ̀ orin àlùjò torí pé láhàwù eré àdìsí ọ̀rọ̀ tó bá wá so eré àti ọ̀rọ̀ pọ̀ ok yóò dàlùjò so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó ga sí wípé sàbẹ́ ni ó sọ pé ohun tí wọ́n gbà lérò lórí àyà eré o ẹnu ẹ̀ láti gbọ́ nígbà tí n tó sọ yẹn tí ó ti sí contrary view lọ́dọ̀ àwọn sàbẹ ó ti ó di consensus ó ti di nǹkan tí gbogbo wọn gbà bẹ́ẹ̀ ó di nǹkan mélòó báwọn ó di mẹ́rin nígbà míì tí wọ́n ń gbẹ tó ká sí wípé ìtumọ̀ ayọ̀ ọmọ lágbára gan-an mọ̀ ni. ìtumọ̀ àgbọ́yé rómọ̀ yóò lágbára gan débi pé àwa kúránì láti tu àní rí ètò mú àwa dìsìtì àní rí ètò mú àwa lógàtì lógà náà ò ní mú gbósíyé àtúwáwọ́rọ̀ sàbẹ́tì àtúwá ní rí tọ́ àtọ̀rọ̀ tábìyìn tábìyìn ọ̀rọ̀ àwọn tábìyìn àtàwọn tábìyìn tábìyìn wọ́n máa bọ́ sínú ẹ̀ pé wá sí mi tó o bá igbá ìtumọ̀ kùránì dé ọ̀dọ̀ tábìyìn ọ̀wà rí ntí aláwọ̀ gbàlérú lórí àyà yẹn ọ̀wà rí tábì tó jó ní mímọ̀ ṣe kílásìkò tiwọn àwọn náà ti ṣiṣẹ́ kàn án ibi tó wá parí sínú ibi tó ṣe kí ni ibi tó parí sínú kò sọ́wọ́ sí yín bẹ̀. so tó bá ń gbọ́ wípé nínú tẹ̀sírì bùnú kẹfìrì nínú tẹ̀sírì tọ́bárí nínú kíní gbogbo tàfàsírù. ọ̀nà márààrún tí wọ́n máa ń lò nìyẹn láti fi ṣàlàyé àlùkùránì fún wa ok ọ̀nà márààrún tí wọ́n máa ń lò nù láti fi ṣe àlàyé àlùkùránì fún wa so ọ̀rọ̀ ti wá di ọ̀rọ̀ mẹkáníìkì tó fẹ́ tú mọ́tò kì í ṣe span Imi kan olóòlò mọ́ ìmí ń bẹ size ten yóò bá lọ ìmí ń bẹ size thirteen. mí bẹ size twenty bẹ́ẹ̀ náà ni tó bá fẹ́ tún máa lo kùránì ó lè gá sí pé kùránì àyà mi náà ló fi rí tú ó lè gá sí pé àdìsá nẹ́bí ló fi rí tú ó lè gá sí pé mere language ó rí tú ó lè gá sí pé ọ̀rọ̀ sàábé ó lè gá sí pé ọ̀rọ̀ tábìlì ok so káfí ọ̀rọ̀ sàábé ọ̀rọ̀ tábìyìn ọ̀rọ̀ tábìhún tábìhìn káfi túmọ̀ àlùkùránì ló ń túmọ̀ sí wípé sálàfì ni wá mo fẹ́ kó tún gbọ́yìn yé báwọn o pé a gbà láti fi ọ̀rọ̀ àwọn sàábé ọ̀rọ̀ àwọn tábìhún àtàwọn tábìhún tábìhìn a gbà láti fi túmọ̀ àlùkùránì ló ń túmọ̀ sí pé kí ni sálàfì ni wá tí ìlú mọ́sálásí aṣíwájú ẹni tó ń tẹ̀lé àwọn aṣíwájú sàlàfíyà ìtẹ̀lé àwọn ohun àwọn aṣíwájú àwọn aṣíwájú yẹn sì rèé sẹ́ńtìrù mẹ́tàlá níbi ló pé wọn ó ní sẹ́ńtìrù tí mo wà ń bẹ́yìí àti sẹ́ńtìrì tó tẹ̀lé wọn àti sẹ́ńtìrì tó tẹ̀lé ìyẹn náà ó parí àwọn sáláfù wa nù àwọn sáláfù wa nìyẹn gbogbo àwọn sàábé àtàwọn onímọ̀ ní sẹ́ńtúrì ìkejì àtàwọn onímọ̀ ní sẹ́ńtúrì kẹta tá à ń lo ọ̀rọ̀ wọn láti fi ṣe àlàyé ẹ̀sìn láti fi gbọ́ ẹ̀sìn yìí òun ló sọ wá di sálápì o sọ wá rí ìwọ tó lọ mú ṣé ò Tìjàní ṣé ò Tìjàní nìsín inú sẹ́ńtúrì ni wọ́n bí. ìwọ tó takú ti Ibrahim Niyasi lọ́rùn inú sẹ́ńtúrì ni wọ́n bí ìwé ti sálàfí ń tiẹ̀ ìyí ti sálàfí ó ti yọ kí rárá amọ̀pẹ̀wọ amọ̀pẹ̀wọ ń tìjà ní àbí ká mọ̀pẹ̀wọ ní kọ̀dìrí torí àwọn tó lọ mú kálàkù làwọn àwọn ẹni àwọn èrò ẹ̀yìn tá a jọ wà nínú èrò ẹ̀yìn láti sẹ́ńtúrì kẹrin dásìkò yìí kálàkù ni wá kálọ̀fù ni wá tọ́ba wá ní ẹ́ but ṣebẹ́ iná máa ń kó ti búnú báàsì ẹbẹ́ ara àwọn kálọ̀fù náà ni ṣebẹ́ máa ń kó ti ufemin ẹbẹ́ ara àwọn kálọ̀fù náà ni ọ̀gbọ́yé sọ́dọ̀ bàbá méjì tó dáàkọ yẹn wọ́n máa lọ mú ọ̀rọ̀ wá láti bo látọ̀dọ̀ àwọn sálàf wọ́n recognize àwọn sálàf Ṣéhù Tìjàní ò recognize àwọn sálàf Ibrahim Niyasi kò recognize àwọn sálàf Bùlálà kò recognize àwọn salaf àwọn táwọn recognize làwọn àlìjẹ̀nù tí ń gbaṣẹ́ lọ́wọ́ wọn ó sì á fi ó sì á mọ̀ fi ọ̀rọ̀ bàbá búrú báàsì ọ̀rọ̀ sọ́lù tẹ̀míìnì ọ̀rọ̀ sheikh bauzani ó sì á mọ̀ fi wí ọ̀rọ̀ àwọn tí ó ti jà ọjọ́ wo ni ṣètìjà ní yín ọjọ́ wo ló kò sọ̀rọ̀ wọn sálàfù ọjọ́ wo ni Ibrahim Niyasi kò sọ̀rọ̀ wọn sálàfù rẹ̀ tọ́ bá ka tíra àbúrò bá ti yọ́ máa kó tàwọn sáràfù ni yọ́ máa mú sàbí wa yọ́ máa mú tábì wa yọ́ máa mú sàbí wa yọ́ máa mú tábì wa kò sẹ́ títún máa ṣe bẹ́ẹ̀ nínú àbàbà ti yín náà. sọ àwọn nǹkan ìgbọ́dọ̀ yí ọ kán mọ́ kán mọ́ fi rúdúrúdú bọ̀ lójú ó ti yí ọ torí wọn náà wọn àbá wọn ní bá bá mi wọn ní bá bá mi kí ẹ̀mí mi lè gbẹ́gẹ́ ní sàlàfíà láàmú ní sàlàfíà sàlàfíà sàlàfíà sàlàfíà nǹkan ti ṣe yẹn nù. ìtẹ̀lé àwọn àfáàánú sẹ́ńtírì àkọ́kọ́ sẹ́ńtírì kejì sẹ́ńtírì kẹta ìtẹ̀lé ọ̀rọ̀ wọn lórí ọ̀rọ̀ ẹ̀sìn that is sàlàfíà lọ wo dictionary mini salaf aṣíwájú ló ń jẹ́ salaf so tábà gbé wọnú sẹ̀ríà aṣíwájú tá a recognize tá a mọ̀ tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ ó ní ọ̀rọ̀ ó ní àwọn aṣíwájú tá a lè bì sọ pé century the best century is my century then the next one and the next one. so tí wọ́n bá wá ń tẹ̀lé àfáà kan lásìkò yìí tó ń tẹ̀lé ní tẹ̀lé fọ́júfọ́jú tó sì péré ń sáláfí problem tiẹ̀ nù bàbá tẹ̀lé mọ́díkà lè dáràn pọ́blẹ́mù ti ẹnu ìyọ̀n kan wá mọ́díkà lè ṣe ara wọn sálàpù ni àjọ wà ní gúrùpù kan náà ni ọ̀gbọ́rọ̀ mi yé kálàpù jọ ni wá gbogbo tó bá dé òpera rẹ̀ gbogbo tó bá dé òpera rẹ̀ ara àwọn kálàpù ni ok so àwọn wà ní tẹ̀lé ọ̀kan kan náà wọn kálàpù káwa kálàpà lánàá tábì kálàpù nùkálìfù sálẹ̀fàn àwo fanukálífù sálẹ̀fàn àwo òní tẹ̀lé kálàfù kan káwá yapa kíni àwọn sálàf sálàfù la fẹ́ tẹ̀lé so tábà wá bọ̀ láàrin wa pé onímọ̀ jù wá lọ tọ́ wa sí ojú ọ̀nà àwọn wo àwọn sálàfù níyì alọ́kùn wa lọ́wọ́ mo lérò pé àlàyé tá a ṣe yẹn tó lórí àdìsùn ẹ jẹ́ ká tẹ̀wájú. is hadith kìló kan hadith nineteen an abi huraira قال قال رسول الله صلى الله عليه وسلم ياتي الشيطان أحدكم فيقول من خلق كذا وكذا حتى يكون حتى يقول له من خلق ربك فإذا بلغ ذلك فليستعذ بالله ولينتهي حديث 19 àdìsí tó fẹ́ kọ́ wa nípa bí ṣètọ́nù ṣe ní sọ ọkàn rẹ di tọ́ì tí ọmọ fi ṣeré òun làdìsí kọ́ ya tẹ́tí gbọ́ dáadáa torí pé ntánẹ́bì sọnù àdìsí yìí bọ́ ọkà ìwé di pòfẹ́sọ̀ ò lè gẹ̀ẹ́tì ẹ̀ ò lè gẹ̀ẹ́tì ẹ̀. bó o bá sì kéwu tó kémì títí tó o bá kérú àdíìsì yìí ohun tó fẹ́ mọ wá ní solution ohun tí o gba àkókò lọ́wọ́ rẹ ni yóò tún gba owó lọ́wọ́ rẹ gan. a ní àbí hùrẹ́rà radiyallahu anhu látọ̀dọ̀ àbú hùrẹ́rà kí Allah yọ́nú sí i kọ́ ọ sọ pé it's like pé àwọn obìnrin kan ń fóònù nìkan ni wọ́n bí sí pẹ̀lú obìnrin tó dúró òun ọmọ pé mò ń sọ̀rọ̀ àbí ṣẹlẹ̀ pé ó ti gbàgbé ara ẹ̀ sórí ìdúró wàláì ara yín lẹ̀ ń ṣe wàláì tàláì ara yín òun lẹ̀ ń ṣe ẹ̀ńbàsì ti ṣe rẹ̀ tó bá ti dé báyìí ní tí mà sọ fún ni wípé ìwọ ló ṣera rẹ o lọ́mọ yanjú ọ̀rọ̀ ara rẹ. torí nígbà tá a bá ń kọ́ ọ ní ẹ̀kọ́ tí wàá fi bíúdì ímánì rẹ tó fi mọ tó wálé ayé wá ṣe tó kọ́ bí ara sí i tọ́rọ̀ ẹ bá wá dàrú láàrin wa àtọ́ lọ́hùn ta lọ́wọ́ aṣọ kókó bọ́ ọ ìwọ ló kó bára rẹ náà bẹ́ẹ̀ làwọn kan rojọ́. náà a ní àbí hùráìrà radiyallahu anhu látọ̀dọ̀ bàbá hùráìrà kí Allah yọ́nú sí ó sọ pé òjíṣẹ́ Allah sọ pé yá tí àṣà ìtọ́ọ̀nù àdákùn èṣù máa wá ń bá ẹnì kọ̀ọ̀kan yín èṣù ó máa wá ń bá ẹnì kọ̀ọ̀kan yín nínú ọkàn rẹ̀ fàyẹ̀kùlù èṣù ọ̀wà máa sọ fún inú ọkàn rẹ̀ wípé mọ̀nì kálákọ̀ kádà wà kádà ta ni ó dá eléyìí ta ni ó dá eléyìí èṣù ọmọ bá wa sọ̀rọ̀ nínú ọkàn wa yóò mọ̀ bí wá léèrè pé ta ló dá sánmà ta ló dá ilẹ̀ ta ló dá igi ta ló dá omi ta ló dá ìwọ gan àtàyẹ̀kù làálàhù títí èṣù ó fi wá sọ fún un pé ọ̀dà nígbà náà o tọ́ ọmọ ẹni tó dá ilẹ̀ ọmọ ẹni tó dá sẹ́mà ọmọ ẹni tó dáná ọmọ ẹni tó dọ́jò ọmọ ẹni tó dá wọ̀ gan náà àbí yáà ní mọ̀nìkálọ̀kọ̀rọ̀ bàtà ta ló wá dá olúwa rẹ̀ sórí kó fẹ́ kó bọ́ọ̀nù. àtàyẹ̀kú làláhù mọ̀nìkálọ̀kọ̀rọ̀ bàkà títí ó fi wá sọ fún pé ta ló dá olúwa rẹ gan-an o àbí tí ẹ fẹ́ yàtọ̀ ni ni wọ́n tẹ́ máa wọ̀ pé ìtọ́jà ọlọ́run kí a máa rò ó kí a máa rò ó á ọlẹ́ kọ́kọ́rọ́ sí pé Ah, láti ṣẹ̀ṣẹ̀ kọ́ sí lọ́rọ̀ wà o ọ̀rọ̀ sì wà pẹ̀lú ọlọ́run o ọlọ́run náà sì lọ́rọ̀ náà o ọ̀rọ̀ lápidálé ayé àtọ̀run o ah, ọ̀rọ̀ ọ̀rọ̀ ni ah. Ah, bó àti igé báwọn. fáìlà bàdàgà záàlìkà wo mọ́wulẹ̀ dára ẹ láàmú lọ bí ọ̀rọ̀ àwọn tọkọ ọ̀rọ̀ yẹn kò ní nú ọpọlọ wọn ọ̀rọ̀ tí wọn ò gẹ́ẹ̀tì ẹ̀ láti ṣẹ̀ṣẹ̀ kan ṣe lọ̀rọ̀ wà ọ̀rọ̀ fúnra rẹ̀ ni ọ̀rọ̀ fúnra rẹ̀ lẹ́yìn pé dá ọ̀rọ̀ ó sì pé láti tí ò jẹ́ láti ṣẹ̀ṣẹ̀ kọ́sí lọ́lọ́run wà bàbá ńlá mistake big error in the bible láti ṣẹ̀ṣẹ̀ kọ́sí lọ́rọ̀ wà wáyé tí ò jẹ́ láti ṣẹ̀ṣẹ̀ kọ́sí lọ́lọ́run wà so nínú ọlọ́run àti ọ̀rọ̀ ọ̀rọ̀ wá ṣáájú ọlọ́run ah great mistake in the bible in the bibles not only one bible in the bibles láti ṣẹ̀ṣẹ̀ kọ́ṣe ni ọ̀rọ̀ wà ọ̀rọ̀ burúkú ni láti ṣẹ̀ṣẹ̀ kọ́ṣe ni ọlọ́run wà nǹkan kan ò mọ ọbẹ̀ ṣáájú ọlọ́run tí bírèèrè bá ń ṣiṣẹ́ bó ti yóò ṣiṣẹ́ ẹ́ tí ò sì wà contaminated pẹ̀lú rọ pọ́ọ̀lù you should know that nothing came before the creator of the heaven and heart kì í sọ̀rọ̀ ló ṣáájú ẹ lọ wòye sí dáadáa ọ̀rọ̀ ṣáájú ọlọ́run ọ̀rọ̀ kò síwájú ọlọ́run bàbá ní in the in the beginning was the word why not God in the beginning who is the beginner who is the beginner lẹ́yìn Allah who is the beginner ta ló nínú àánú nínú làkàyè rẹ ta ló yẹ kó jẹ́ beginner ayé àtọ̀run ọ̀rọ̀ ní àbọ̀ lọ́wọ́ ah, mọ̀ gbọ́ mọ̀ gbọ́ mọ̀ gbọ́ mọ̀ gbọ́ mọ̀ gbọ́ mọ̀ gbọ́ jẹ́ mú ọ wálé jẹ́ mú ọ wálé jẹ́ mú ọ wálé nínú wa àtọ̀rọ̀ ẹnu rẹ ta ń kọ́kọ́ délé ayé no no no no no no no nínú wa àti ọ̀rọ̀ ẹnu rẹ pásítọ̀ ta ń kọ́kọ́ délé ayé Ah! ọmọ iye oṣù tó sẹ́nukùn yá rẹ ni tí ò sí ọ̀rọ̀ pẹ̀lú rẹ o tún délé ayé tán ọmọ iye ọdún tó lò láyé kó o tó máa sin ara ayé jẹ táǹpẹ́ ábídí sí ọ lẹ́nu táǹ pé ìyá màmá táǹkọ́ ọ lédè. ọmọ iye ọdún tó lò ní kí n ti ń jí ọ̀rọ̀ tó máa jáde látẹnu rẹ̀ ọmọ ẹ mọ̀ rí ọlọ́run fi ọ̀rọ̀ ẹ̀yin kírísítẹ́nì àrífín má pọ̀ ju o àrífín má pọ̀ ju o àrífín ti pọ̀ jù ó ti pọ̀ jù kí ló dé tọ́lọ́ ń sẹ̀yìn ni ẹ̀wá ni láti ṣẹ̀ṣẹ̀ kọ́ sí lọ̀rọ̀ wà wáyì tí òfin kẹ́sí pé láti ṣẹ̀ṣẹ̀ kọ́ ṣe lọ́lọ́run wà tó ti dágá sí pé ọ̀rọ̀ ọ̀rọ̀ kọ́kọ́ wá wà nínú wa àtọ̀rọ̀ ẹnu rẹ tá ń ṣáájú ara wọn délé ayé kẹ́nìkan máa sọ pé pásítọ̀ láti ṣẹ̀kọ́ṣe lọ̀rọ̀ yín kọ́kọ́ ti wà létà yìí náà wá dé. ẹ ẹ mo fi lámọ̀ rẹ lọ túnṣe ẹ bá mi sọ di pé láti ṣẹ̀ṣẹ̀ kọ́ṣe ni ọlọ́run wà. tó ti yẹ láti ṣẹ̀kọ́ṣe ni ọlọ́run tó dá ayé àtọ̀run wà òkè ọ̀rọ̀ sì wà pẹ̀lú ẹ̀ torí ẹnìkan kò ní ábídí o àkọlédè o ẹ̀hẹ́ so ó ń bẹ ọ̀rọ̀ ẹnu ẹ̀ sì ń bẹ pẹ̀lú ẹ̀ ó sì wàá dá ayé àti ọ̀run nípasẹ̀ jẹ́bẹ̀ ọ̀rọ̀ rẹ̀ torí pé ọ̀rọ̀ ń gangan gangan òun ni kí ni gbólóhùn jẹ́ bẹ́ẹ̀ òun ni gbólóhùn jẹ́ bẹ́ẹ̀ kìí kìí ṣe jésù lọ̀rọ̀ yẹn no another mistake tún nìyẹn tó tún lọ ọ̀rọ̀ yẹn sí jésù ẹ́ oh god tiẹ̀ ti wá yanjú ó ti ó ti ó ti ẹ ti tán báwọn o rọ́ọ̀nù o rọ́ọ̀nù ewé o má jiyàn tí mo sọ yìí o má jiyàn o òdodo rèé láti ṣẹ̀ṣẹ̀ kọ́ ṣe lọ́lọ́run wà ọlọ́run wà pẹ̀lú ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ ẹ̀ náà sì ni àṣẹ rẹ̀ o sì ni gbólóhùn jẹ́ bẹ́ẹ̀ tó fi dá Jésù Kristi sọdí kó ti lọ báwọn so ẹ ké sí àwọn àwọn bible writer yín ẹ ké sí wọn jọ pé ẹ need the edition tí ó yín tó àníyàn ṣe. so èṣù ń wá ń bẹ́yìn kọ̀ọ̀kan yóò wá sọ pé mọ̀nìkálà kọ̀rọ̀ bàkà ta ló dá olúwa rẹ̀ ẹni tó dólúwa mi rárá o fáìlì abálága záàlìkà tẹ́sù bá ti wá bọ́ ọ débẹ̀ nú ọkàn rẹ̀ fálìyẹ stáìlì bíi láì kó yá sí àwùjọ bíi láì mìíràn ṣàìtọ́ nìrọ̀jì ọ̀parí àwọn tó ṣe nìyẹn o. o ní ìdí kó o sì torí ẹ̀ lọ o o ní ìdí kó o mọ torí ẹ̀ kéyà sí o àwọn tó nídìí ni a'udhu billahi minash shaitani rajim wọ́n ní yẹn ń tọ́hì kò sì já mi ń bẹ̀ kò parí ẹ̀ síbẹ̀ yẹn kò já mi ń bẹ̀ kò já ń bẹ̀ tó o bá ti ṣe a'udhu billahi minash shaitani rajim òǹgọ́ ọ̀hún fún ọ ní pé à ah, eléyìí ti lọ́wọ́. torí pé ó fẹ́ ba ìgbàgbọ́ rẹ jẹ́ nìyẹn tó bá ń tì sí ọ tó ń gbà á tó ń tì sí ọ tó ń gbà á tó bá wá tì sí ọ lórí pé ta ló wá dá olúwa rẹ gangan o. kó máa lọ máa rántí láti tẹ̀sẹ̀ kọ́ sí eré kan tí ò gbádùn wọ́n máa jẹ́ pé ìrùn láàmú wo ìrùn láàmú wá káàkiri ọlọ́run ni bègínà ayé àtọ̀run. ó ti yé ọ ẹ lọ ṣàtúnṣe o aláwọ̀ kù wá lọ́wọ́ àdìs twenty àbí a ní àbí ìwùmọ̀ọ́mọ̀ a nà Rasulullah sallallahu alayhi wa sallam kọ́ọ́l mọ̀nìkìtàtọ̀ à hakọ̀ ìmùrín mùsùlùmín. بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة فقال له رجل وإن كان شيئا يسيرا يا رسول الله وإن قديدا min arọ́ọ̀kìn tọ́ àdísì ogún nínú tírà bógílá tó kú lè muslim àdísì ogún nínú tírà bógílá tó kú lè muslim ó sọ a ní àbí umama látọ̀dọ̀ bàbá umama radiyallahu anhu anna rasulallah sallallahu dájúdájú òjíṣẹ́ Allah kí ìkẹ́ àti ọ̀rọ̀ Allah máa bá a kọ́ ọ̀la ó sọ pé mọ̀nìkì tàtọ̀ à ẹni tó bá gé akọ̀ ìpín ẹ̀tọ́ ìmúríyìn ènìyàn kan mùsùlùmíìn tó jẹ́ mùsùlùmí ẹnìkan bá gé ẹ̀tọ́ mùsùlùmí kan ó gé mọ́lẹ̀ bíyẹ̀mí nìyí ó fi ọwọ́ ọ̀tún rẹ̀ ege mọ́lẹ̀ ọ̀bá ànáwó òsì àmọ́ tó kọ́mọ̀ ní pé ọwọ́ ọ̀tún ní fi ṣe nǹkan. mọ̀nìkì tátọ̀ hàn á hákọ́ ìmúríhìn mùsùlùmí bìyẹ́mìnì ẹni tó fi ọwọ́ ọ̀tún rẹ̀ gba ẹ̀tọ́ mùsùlùmí kan lọ́wọ́ rẹ̀ fakọ̀dí àwùjábà lọ́hùn làwù àná dájúdájú Allah ò ti sọ iná di dandan fún yọ wọ̀ yọ wọ̀ iná ọjà sẹ́ẹ̀tì mi gà ó mú lọ ọ̀wọ̀ náà ẹ̀yin tẹ́ ẹ̀yin tẹ́ dàgbà kò ní bí a padà nígbà tí àwọn tí máa já ẹ̀tọ́ gbà. category by category ni wọ́n category one làwọn olè olè yóò gbé nǹkan ní nǹkan category two ó ní àwọn tí wọ́n máa ń pera wọn ní láǹkì nìkan tí lè máa ń pè wọ́n land grabbers wọ́n grabu lónlẹ̀ wọ́n lọ wá ìtàn rọ́wá wọ́n ní baba ńlá àwọn lónìí wọ́n bá gba ìlú ńlẹ̀ yóò bá gbà yóò sì tà á ilé ayé náà sì ni ó ti náwó ẹ̀ tán kò lè rí kó dọ̀rùn. mọ̀nìkì tátọ̀ à hákọ̀ ìmúrí muslim bíyẹmínì ẹni tó bá gba ẹ̀tọ́ ọmọnìyàn kan lọ́wọ́ ẹ̀ ọmọnìyàn yìí tún wá ṣe ordinary ọmọnìyàn ó tún wá gẹ́ mùsùlùmí. Ah! fàkọ̀dì àwùjábà lọ́hùláhù ànáà aláwò ti sọ iná di dandan fún ọwọ́ náà. wàhárama aléhi alìjánà aláwò sì wá ṣe alìjánà léwọ̀ fún torí pò ọgbàlẹ̀ plọ́ọ̀tì wa kan ìwọ náà wò ní ìsìn ọwá dọ̀mọ́ náà àlìjẹ́nà wá dìwọ̀ fún ọ kí wàá lọ wá wálé ayé fún ẹ ọ tètè lọ dá gbogbo lẹ́lẹ̀ tó gbà lọ dá padà dúkìá dúkìá tó gbà lọ́wọ́ wọn rè dá padà ẹ̀yin olóṣèlú gbogbo dúkìá nàìjíríà tẹ kó pamọ́ lé ẹ ló dá padà abẹ́fẹ́ wọ náà ni ẹ lọ dá padà ètò kó bílíọ̀nù ètò kó mílíọ̀nù ẹ ló dá padà iná is real anáàrò haq wàlìjánná tó haq òdodo níná òdodo làlìjánná òdodo ní iná sọ ma pé ọ̀run níná wà ọ̀run sì làlìjánná wà so bìlífù pé àtọ̀run ló ti wálé ayé sọ bìlífù ọ bìlífù bẹ́ẹ̀ torí kó tó délé ayé àríọ́ ní ayé o ààrí ọ nílé ayé kó tó délé ayé ààrí ọ ẹnu ìgbà tó délé ayé la tó rí ọ so definitely ọ̀run ló ti wá tó bá wá kú gbogbo ló tún lọ ló tún lọ ọ̀run túnbi tó ń lọ túnṣe o tó o bá gbẹ ẹ̀tọ́ mùsùlùmí tó o gbẹ́sẹ̀ lé mọ́lẹ̀ ah o ti sọ iná di ọ̀ranyàn o Allah ò ti sọ iná di dandan fún ọ láti wọ̀ ọ́. ó sì ṣe àlìjánà fún ọ láti wọ̀ fàkọ́ọ́lá láhùrọ́ jùlún ọkùnrin kan náà àwọn sàábé wa sọ pé wàyínká náà ṣe àníyẹsí rọ ya Rasulullah tó bá já sí pé nǹkan yẹn nǹkan kékeré ní kọ́ tó jẹ́ small thing bóyá bóyá pìlà ní ìsìn ọba gbẹ́sẹ̀ lè fi lẹ̀ mọ́lẹ̀ ọba ká ọ sàfẹ́yìn kù lè ìwọ́débẹ̀ ọ ká ọlọ́ọ̀bá fún má oníkó fìtì ẹ ọlọ́ọ̀bá fún má tàbí ọwọ́ ọmọ sọ́dá sí wọ́n bọ́ bàtà lẹ̀ ọwọ́ àdìpẹ́rù bàtà kan náà ni àmọ́ tí ẹ tuntun tí ẹ ti dá lókù ọba gbẹ́sẹ̀ lé bàtà tuntun tí ẹ ọba kó lọ wàyí nkáàna ṣéyàn yẹsìrọ̀ tó bá jẹ́ small thing ní nǹkan náà ńkọ́ tí èsè mílíọ̀nù tó dáwọn kan máa ń sọ wípé ọlọ́run tó bá dọjọ́ àlèkìyàmà kò tí ẹ̀ ní ráàyè tàwọn táwọn kó one thousand jẹ́ ibi táwọn ní one billion wà ibi táwọn ní ten billion wà yóò tún wá ráàyè tàwọn ní ten naira twenty naira. wàyínkáná ṣe yán yẹsí rọ tó bá gá sí pé nǹkan kékeré ni ń kọ́ a ànábì ní wàyín kọ́dí ìbán mìíní àrọ́ọ̀kìn wo ìbá jẹ́ igi orin àrọ́ọ̀k ìbá jẹ́ igi orin àrọ́ọ̀k yẹn ni pé ìbá jẹ́ bí orin orí bi bíi bíi pákó orí àyán orí ewúro yé kọjá pé orí olórí ló mú ló gbẹ́sẹ̀ lé ọwọ́ náà orí yìí ọwọ́ iná orí yẹn sọ sí wárí báyìí dúkìá ń dúkìá tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ bàtọ́ ń bàtà tó jí nínú mọ́sálásí lọ dá padà sẹ́ẹ̀tì ń sẹ́ẹ̀tì tó mú lọ dá padà ilé onílẹ̀ tó gbẹ́sẹ̀ lé rèé dá padà iná dájú àlìjánná dájú má sọ iná di dandan fúnra rẹ nípasẹ̀ kó o gbẹ́sẹ̀ lé nǹkan oníǹkan má ṣe àlìjánná léwọ̀ fúnra rẹ nípasẹ̀ pé o gbẹ́sẹ̀ dúkìá onídúkìá ok now ẹ bá jẹ́ kí n ṣe àlàyé kan o sórí ìtọ́sí ọ̀rọ̀ iná di dandan fún un gẹ́gẹ́ bí ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ọ̀run iná di dandan fún un gẹ́gẹ́ bí ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ ní ọ̀run ìtọ́sẹ̀ kejì ìyẹn nígbà tí ó bá fi ọ̀nà ẹbọ gba ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tọ̀ àlàyé lábẹ́ pé iná ó di dandan fún ẹni tó gbẹ̀tẹ̀ ẹlẹ́tọ̀ọ́ àlìjọ́nà ó dé ìwọ̀ fún àlàyé lórí ẹ̀ ni wípé fún wípé ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ń bẹ lọ́wọ́ rẹ tó lori lórí ọwọ́ náà ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ọ̀hún ọwọ́ náà. èyí tó ga jù nínú ìyà tó máa retí lórí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí ń bẹ lọ́wọ́ rẹ òun ni náà èyí tó kéré jù ń rẹ tí ń bẹ lọ́wọ́ rẹ tó kúlé lórí tó fi tó yanjú ẹ̀ nínú òrùn rẹ nínú àwẹ̀ rẹ nínú ájì rẹ nínú zaka rẹ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n wọ̀n ń gáíbù wá ní òdiwọ̀n yẹn bí rẹ ni wọ́n bù lórí fóònù tó mú ọlọ́run ló mọ̀ bí ni wọ́n wọ̀n nínú iṣẹ́ eré rẹ lórí bàtà tó bàtà tó jí kó tó o sì mọ̀ pé o kó ni ọlọ́run ló mọ measurement tí ó lò àmọ́ èyíkéyìí measurement tó bá lò kò lè pè rẹ kò lè pè rẹ tó bá wá di wípé kò sí dáadáa mọ́ tó fi di iná kànáàdì dáakọ̀ yìí wọ́n wá wọ̀ nígbà náà ló tó wá dáná nípasẹ̀ ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ sẹ́yìn kí àbáwọn ó wá kú tọrọ àlùjẹ́ náà bẹ̀rù. hadith yìí sọ wípé wàhárama aléhìlìjànà àlìjànà wàdé wọ̀ fún ọ̀rọ̀ lárì ó nídìí káwọn àfọ̀ sàlàyé ẹ̀ fún wa kọ́mọ̀dì wípé ìjẹ́ mùsùlùmí rẹ tó jẹ́ mùsùlùmí olè ìjẹ́ mùsùlùmí rẹ tó jẹ́ mùsùlùmí tí máa gbalẹ̀ ńlẹ̀ ọmọ gàtí pé ìjẹ́ mùsùlùmí rẹ kò wà ní sàǹfààní kankan mọ́ rárá àti rárá ó ní ìdí àlàyé ọ̀nà méjì ló wà ńlẹ̀ fún ẹni tó bá fẹ́ máa da dúkìá ń dúkìá sọ fẹ́ kọ́ṣẹ́ fẹ́ kọ́ṣẹ́ ìǹkọ́ nìsín ọ̀nà méjì ló wà ńlẹ̀ fẹ́ ẹni tó bá fẹ́ máa ṣe kí ni tó fẹ́ máa gba dúkìá ń dúkìá ọ̀nà àkọ́kọ́ ojú lásán ojú lásán lọ́nà àkọ́kọ́ ọkàn nígboyà ni ò ní ìdí kankan ọkàn ní ìdìgboyà pé ó yẹ kí kò yẹ kẹ́rù ọ̀bọ̀ láti jí fóònù mú láàrin láàrin lẹ́mbà tiẹ̀ gbọ́ ọmú náà lẹ́mbà kan lù ọ́ díẹ̀ ó lo oògùn sí tára ló fi yá ọ̀nà àkọ́kọ́ nù ọ̀nà ẹ̀kejì tógun tógun tógun tógun àwọn kan ò lè dá olè jà láì ṣògùn àwọn kan ò lè máa ṣiṣẹ́ à ń gbalẹ̀ ó ń lẹ̀ láì di fádèyí olóró tí wọ́n bá gba ilẹ̀ ó ń lẹ̀ tí wọ́n gbẹ́sẹ̀ lé tí ilẹ̀ yẹn jẹ́ one million wọ́n ṣe tá àti fi five hundred thousand ṣògùn. ní àwọn oògùn abẹnú bí oògùn tí wọ́n lọ rì mọ́rí ilẹ̀ tẹ́ ń bá débẹ̀ kẹsẹ̀ máa jẹrà bí oògùn tí wọ́n ṣe tó dá sí pé tó bá béèrè báyìí nǹkan burúkú ni ọmọ ṣẹlẹ̀ sọ́ńtọ̀hún wọ́n sọ oògùn títí wọ́n sọ oògùn pé kíbọn máa ran àwọn tọ́rọ́ ti mọ̀ pé orí ilé ó lẹ̀ lòun lọ tó ń sì bá gbébọn wọn tó bá yin òun òun kú nù tó yọ àṣe ìbọn kí ni ayẹta. ok so ẹ bá ti wá bá gbígba dúkìá dúkìá ẹ̀dá tó bá débi pé tògùn tògùn nígbà aramallahu alayhi abada òun ò ní wà lìjánà rárá o torí tiẹ̀ ti bàjẹ́ o torí o ti ń fi ẹbọ sóògùn olè ti lọ síbi kó ìwà tó wá bàjẹ́ àárín ìwà n ò bá di wípé o ò lè rí o lè jà àti kó o ṣoògùn oògùn afẹ́ẹ̀rí o ti sí sára pé tó bá yẹ mú báyìí kò kúra bí so o sí sára sọ̀rọ̀ pé oògùn afẹ́ẹ̀rí sì ní jínù ní bá ṣiṣẹ́ ayẹta jínù ní bá ṣiṣẹ́ ẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ẹ wo ayé àwọn tí sábà mọ́ta ló ń lẹ̀wọ̀n wọn ò lè mọ́ sóògùn torí pọ́rọ̀ wọn ẹni tí ó dẹ̀yìn gbẹ̀ngbẹ̀yìn lọ́rọ̀ wọn yóò tilẹ̀kùn gbẹ̀ngbẹ̀yìn nígbà tẹ́mi ò yẹ ta lè orílẹ̀ báyìí tí mo fi ní ìdíkìsẹ̀ mọ́ sóògùn sára so ìwọ náà ò fẹ́ kẹ́lẹ́ ronú kó ó ṣàgùn sí mi ìgbà dúkìá rẹ̀ náà o ò lè ronú kó ó ṣàgùn sí mi gbàtí ìgbà dúkìá rẹ̀ lọ́nà àìtọ́ bọ̀t àwọn tí máa ń ṣiṣẹ́ yẹn ok àwọn tí máa ń ṣiṣẹ́ yẹn olè àwọn ni wọ́n dá olóògùn mọ̀ jù àwọn olè tẹ́ bá ní olóògùn kan bẹ lóko obì kan olè ó mọ̀ bẹ̀ torí ṣé olè ò ṣeé ṣe láì máa ṣoògùn bẹ́ẹ̀ náà ni òṣìṣẹ́ ìjọba tó fẹ́ máa jí owó ìjọba owó ìjọba ò rí sí láti kóná láì mọ olóògùn ló fi jásí pé àwọn ń dálàbí àwọn tó ga jù ní àwọn kọ́sítọ́mù àwọn làwọn òṣìṣẹ́ ìjọba olóṣèlú tí wọ́n máa ń kówó ìjọba jẹ. wọ́n máa bá wọn ṣàṣìyà pé kí fáìlì ó dàrú kí wọ́n fáìlì tì lọ́bíìsì. bẹ́ẹ̀ ni wọ́n máa bá wọn ṣe àfòràn àfòràn ńgbà wọn gbowó ńgbà wọn gbowó títì owó títì fún ọ bóyá bíi two hundred million ọjà sákò ọlọ́fikọ́lé tiẹ̀ ọ̀rọ̀ àmọ́tò títì wàdà ìjọba mi ò dé yóò gbé kúrẹ́rì dìé ní orí rẹ̀ yá a máa sá ẹ lọ sọ́dọ̀ olóògùn pé ẹ wù bàbá gbogbo tẹ́ ẹ bá ṣe ni o ọ̀ràn yìí a gbọ́dọ̀ fún ọ̀ràn yìí ni o. yá ṣe àkòrò máa ṣe ń sòwò máa ṣàkòràn ọdúgbọ́ máa ṣàkòràn ọpàdé aláwùjọ kan so gbólóhùn tánàbí sọ wípé wàhárama aléhìlì jánà ó dúró fún ẹni tó jalè wọ kí ni ẹbọ káwá sọ pé òmóògùn mólè tiẹ̀ àmọ́ gbogbo owó nàìjíríà ló jiko kó. káàzúmù bẹ́ẹ̀ owó wa oko jẹ owó omi oko mi owó education oko mi owó health oko mi owó security wọ́n ní kó ọ̀rọ̀ àbọ̀ fún sójà. wọ́n ní kó ra ìbọn fún sọ́jà oko mi ní boko haram fi ń pa wá lù yìí owó infrastructure láti túbú ṣe <clears throat> oko mi ok ọmọ ọmọ bright you always bribe your way àmọ́ ò lọ sílé olóògùn rí ò lọ sílé aláàfáà rí o sì ń kírun o sì gbọ́dọ̀ gbọ́ kódà ó tún yọ zàkà nínú owó olè ó tún yọ zàkà ń bẹ̀. wàhálì yuharramu alayhi lijanna ṣé wọ́n ṣe àlìjánà léwọ̀ fún ẹni bẹ́ẹ̀ láà rárá gbọ́ dáadáa o kó gbogbo owó nàìjíríà tẹ́ ó jẹ ṣùgbọ́n mùsùlùmí ni ọ́ ó ṣiṣẹ́ bọ́ ó sì ẹ́ ó ń bẹ́nu àwọn olóṣèlú tí èṣẹ́ bọ́ ọ́ ẹlòmíì ẹ̀ lè fún un ní nǹkan dúdú báyìí kó gbà ó yóò ní ah, mm, mm, mm, rárá I don't need it. tí bá ń kówó òòlù lọ́wọ́ báyìí tó na oògùn sí kò ní gbà kò sì ní yé mọ́ kówó òòlù ìsì ń kí òun níwọ̀n bá gbára rẹ̀ ó ń gba Ramadan kódà ń ṣe múra ń ṣe gbogbo ẹ̀ ṣé ọlọ́run ó ṣe àlìjánná léèwọ̀ fún pátápátá àwọn àfà nínú nínú wọ́n ní tí ó ṣe ni pé yóò pẹ́ nu náà. ohun tí ó ṣẹlẹ̀ sí ni pé yóò ṣe kí ni ọ̀ọ́pẹ nínú iná kárí kése ọ̀pẹ toró jìyà gbogbo olè tó jẹun ọjẹ aspẹkiru lọ àkùrán kákírun sí ọlá lẹ́yìn ikú rẹ kùrán ọwọ́nẹ́ ṣùgbọ́n ọ padà wà lìjàn náà lọ́la pé ọ̀lẹ́bọ̀lẹ́rù. lọ́lá kíni pé ọ̀ lẹ́bọ lẹ́rù sórí ẹ̀ ń bá lẹ́bọ lẹ́rù ìbá àmọ́ dá ọ̀ràn míì rárá láyé kó mọ̀ dá ọ̀ràn míì rárá rárá kọ́ gbére ni ó ṣe nu ná gbére ni ó ṣe nínú ná pé o lẹ́bọ lẹ́rù but o ò dá ọ̀ràn míì mọ́ ju ẹbọ lọ ìwọ ó ṣe gbére eléyìí kò lẹ́bọ lọ́rùn ṣùgbọ́n gbogbo owó Nàìjíríà lóko mi ọ̀pẹ̀ kánrin kése inú náà ni ọ jáde kó bẹ́ẹ̀ fáínálì bóyá ara àwọn gúrùpù tó máa jáde inú náà ló wà. aláwọ̀ ló wá mọ òdi wọn aláwọ̀ ló wá mọ òdi wọn iye ọdún tó lò ń bẹ́ẹ̀ o. àwọn aráàlùgẹ́ náà gó ti gbàgbé rẹ kó ń bọ̀ níbi tó pẹ̀ dé wọ́n ti sọ̀rọ̀ ìdínú tọrọ ọ̀pẹ̀ gan ni o wọ́n náà wò adúrú owó omi tó kó mi adúrú owó ẹlẹtírísítì tó kó jẹ adúrú owó hẹ́ẹ̀tì ẹ́ oko mi owó infrastructure ìwọ ìnìkan náà ni oko jẹ ọláàrí iná lò láàrin oṣù mẹ́fà tẹ bá bẹ̀rẹ̀ ìjọba oṣù mẹ́fà kọjá lò níbo ẹ̀ wà níbo lówó ẹ̀ wà ó sáàdì nǹkan tó gbẹ̀mí lé tó fi ní wìdínà oṣù mẹ́fà tẹ bá bẹ̀rẹ̀ ìjọba yìí pé iná ò ní lọ mọ́ àtàlíyàwó títí dòní jẹ́ ìdàpọ̀ yìí náà níbo ni náà yẹn wá wà níbo lẹ kó sí. sọ wá rí wá di púpọ̀ núyà àǹtà káfíru wọ́n ń ta mùsì. kèfèrí ni ọ́ ó tún wá jẹ́ ní ibi kẹ́ di púpọ̀ ìwọ ni ọlá di méjì ìyá di méjì fún ọ. Hmm. so àdéhìsì yìí àwọn àfa àṣàlàyé ẹ̀ wípé ẹni tó bá jẹ́ ẹ̀tọ́ mùsùlùmí mọ́lẹ̀ fàkọ̀dé àwùjábà lọ́wọ́ láwùn náà rà aláwò ti ṣe iná ní dandan fún un wọ́n ṣàlàyé ẹ̀ wípé tí ọba ti mú ẹbọ mẹ́sìn tó níṣẹ́ eré tó bá pé iṣẹ eré rẹ ó ká ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tí ọba ká fi wípé gba iṣẹ ere rẹ tán wọ́n wá ń di ẹrù ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó ṣẹ́kù wọ́n ń dì ọ lórí ọwọ náà náà ni o irú ẹni tó rí ọ náà o ní kò sí ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ tó orí o jẹ mọ́lẹ̀ níwọ̀n ìgbà tó o bá ti ṣẹbọ sọ́nà o tí àárín ìwà àtàlọ́ o bá ti dàrú ọgbọ́dọ̀ mi yé ẹnu kó kàn pẹ́ẹ́nù náà ni ọ̀yá náwó ẹ̀ sókè pé mo fẹ́ pẹ́ẹ́nù náà náwó ẹ̀ sókè ká sì ti dán ọmọ torí wọn tó ti dìsáìdì bọ́ fẹ́ pẹ́ẹ́nù náà èmi ò wulẹ̀ máa sá fún wọn ni. torí nígbà tó fẹ́ kẹfẹ́ pẹ́nu náà rẹ̀ di ẹ̀ mọ̀ tí mo sọ yìí ẹlòmíì tẹ́ bá sọ fún mi pé ọlọ́run ó dá yóò ní dangan ló ń fẹ́ràn ẹ̀yà kóyòkú wa kóyòkú wa <laughs> níbi tẹ́lẹ̀ mi ìjà kírímínà dé níbi tẹ́lẹ̀ mi ò gbà pé náà ń bẹ dé yóò tún gbà pé ok ọlọ́run yẹn ẹ̀yà kóyòkú mo pín fún wọn kó sọ̀rọ̀ àlè mọ́ ọ̀wulẹ̀ gbà pé ọ̀wọ́ náà ọ̀wulẹ̀ gbà pé náà ń bẹ aláwọ̀ ní í ṣe wálé tí ọ̀wọ́ náà o. the last hadith fún tòní fún tòní inshallah hadith twenty one an abi huraira radiyallahu anhu qala jaa rajulun ila rasulillah. صلى الله عليه وسلم فقال يا رسول الله أرأيت إن جاء رجل يريد أخذ مالي قال فلا تعطه فلا تعطه مالك قال أرأيت ìǹkọ̀tàlànì kọ́l kọ́tìlì kọ́l ọ̀rọ̀ ìta ìǹkọ̀tàlànì kọ́l fa'anta shahidun kọ́l ọ̀rọ̀ ìta ìǹkọ̀tàlìtùhù kọ́l wà fi nàr. Hadith 21 an abi huraira radiyallahu anhu látọ̀dọ̀ abu huraira kí aláwọ̀ ìgbọ́nú sí i ó sọ pé já àrọ́jùlù ìlà rasulillahi sallallahu alayhi wa sallam ọkùnrin kan wá sọ́dọ̀ ànábì fàkọọ̀lá ó sì sọ pé ya rasulallah òjìṣí àlọ́ àrọ̀ ìta sọ fún mi tell me i want you to tell me in já àrọ́jùlù ká ní ọkùnrin kan dé yùrí ìdú akadamẹ́ẹ̀lì ó fẹ́ gba dúkìá mi lọ́wọ́ mi ó dé ó fẹ́ gba dúkìá mi lọ́wọ́ mi pẹ̀lú àbòsí kínníkínṣe ànẹ́bì ní fàlàtú tí ìmọ̀ ẹ̀lẹ́ka mọ́ fún dúkìá rẹ o mọ́ fún o fàlàtú tí ìmọ̀ ẹ̀lẹ́ka mọ́ fún ní dúkìá rẹ o nígbò ga sí pé olè ni land grabber ni wọ́n fún tọ́ba ló ń fẹ́ gbalẹ̀ rẹ wọ́n fún kí n ṣe kó tọrọ lọ́wọ́ rẹ ó ní bọ́ sí mi lọ́rùn ló wí bọ́ sí mi lọ́rùn sọ ọmọ ayé bọ́ sí mi lọ́rùn ẹ ẹ má yé bọ́ mi lọ́rùn ẹ mọ̀gbà tí igbe bọ́sùmí lọ́rùn tó wà ní ilẹ̀ Yorùbá báyà wọn ò tí ì náà ni ní òdi ọmọ ayé bọ́sùmí lọ́rùn kò tí ì sí express road yìí kò tí ì sí ngbà náà old road la máa ń gbà láti Èkó wá sí Ìbàdàn títí ìjọba Èkó olọkọ̀ tó sì gbajúmọ̀ fẹ́ lọ jíwọ̀ láàárọ̀ kùtùkùtù aago mẹ́ta lẹ́ẹ̀tì kò lé ẹ lọ tò pé ń bọ̀ wá sí ìbàdàn nu o ìbàdàn tí wọ́n ń wọ̀ láyé kalẹ̀ pé pé pé pé pé pé pé kò àwa ti àwa ti jí kò lé lago mẹ́tò òru tá a lọ tò síbi láti wọ bọ́ọ̀sì títí títí ìjọba so ó di òru wọn sì gbà wá sí ìbàdàn ayé ìgbàlẹ̀ ni wọ́n ń pè ní ayé bọ́sími lọ́rùn ìdí ni wípé mídà tí kò jẹ́ old road so àwọn olè ìgbà náà àwọn olè ìgbà náà tí wọ́n bá ti jọ́kọ̀ dùn báyìí wọ́n kà sọ pé bọ́sími lọ́rùn ni agọwọ́ rẹ kì ní àwọn tí àwọn tó wá kó nǹkan sọ́rùn nẹ́bí ń pè ní bọ́sí mi lọ́rùn ojú nákọ́ lè wùrà máa wùrùn ojú nákọ́ ní kí ni ewùrà máa wùrùn ṣé wọ́n sọ bẹ́ẹ̀ lásán ni ṣé wọ́n bá jóòkì ni àáké utc ń bẹ lọ́wọ́ rẹ̀ bíi wọ́n sọ bie tàn bí ni lójú ẹsẹ̀ náà si sí lọ́rùn kí ni wí ọba ti gbọ́ bọ́ sí mi lọ́rùn kò gbọ́dọ̀ wí lẹ́ẹ̀kejì ọ sí ni àdúgbò ẹ̀dọ̀ ọlọ́run ọlọ́run ò kémi àtàwọn òbí mi olùgbàdì tó bá díbọ̀ mọ́ fún o ah, eh, kọ́ọ̀là ọkùnrin wa ni torí olè tó wá tó díbọ̀ sí tó ò fún kò ní sọ pé ó fún mi ọ̀dà mo ti ń lọ ọpọ síbù kò lè sọ bẹ́ẹ̀ olè orí sọ bẹ́ẹ̀ ọkùnrin tó bá yọwọ́ ọ̀gá sí mi ń kọ́ ìwọ náà ṣe kí ni yọwọ́ ọ̀gá sí kọ́ọ̀lù arákùnrin tún sọ pé àrọ̀ ìta ìǹkọ̀tálà ní ọ̀dà sọ fún mi náà tó bá wá pa mí ń kọ́ tó bá pa mí ń kọ́ kọ́ọ̀lù fáńtà ṣèhìd àlẹ́bìnrin tó ọba kú òkúkú tọ́lọ̀ nìyẹn ègbórí dúkìá rẹ ni èèyàn fẹ́ gba dúkìá lọ́wọ́ rẹ ó ní kó gbé wá o sì lóò gbé fún ọwọ́ àyẹ̀wò tì ọ́ ẹ wá jọ bẹ̀rẹ̀ ẹ̀jà ọwọ́ tiẹ̀ wá lékè ó wá pa ọ́ ìwọ kúkú tọ́lọ́ ń tiẹ̀ nù. kọ́l àrò ayéta èyí kọ̀ tù wú ọ̀dà tó bá gá ni mo pa ń kọ́. kọ́l wúwà fi náà ànábì ni à òun dọmọ náà ń tiẹ̀ nù náà ń tiẹ̀ nù. tọ́ àdìsí yìí àwọn àfọ rẹ o gbọ́ o hadisi yìí ó jẹ́ ọ̀kan nínú ẹ̀rí fún àwọn àfẹ́ẹ̀sìn tí wọ́n bá ń sọ wípé alifatiwa yàtàgá yàrú bìdúrù tí wọ́n bá ní fatiwa ó máa ń change pẹ̀lú circumstances hadisi jẹ́ kan nínú ẹ̀ hadisi circumstantial hadisi ladisi yìí torí pé ẹni tó wá bàdàn bì ẹ́ èèyàn bí Abu Mujibu ni tó nígẹ̀ tọmọwọ́ gbé tọmọ̀pá lò olè tí ó dá lọ́nà yóò múra ọ̀gbọ́rọ̀ mi yé èèyàn tẹ́rù èébà ni. kìí ṣe èwo tó dá sí pé ọ̀wọ́kọ́ ọgbọ́n ọ̀wọ́kọ́ ọgbọ́n knocking lásán ó ti ń tu ara ẹlẹ́yà tún gbò àfà fà ó ti ń rà mọ́lẹ̀ kìí ṣerú rẹ ni wọ́n ní kó o yarí mọ́lẹ̀ lọ́wọ́ o ọgbọ́dọ̀ rẹ yé kìí ṣerú rẹ o. ẹni yìí ọkùnrin tọkùnrin òun gẹ́gẹ́ fún ara rẹ̀ kìí ṣẹni tí tí ó tó dára rẹ̀ gbè gbómúkànẹ́bì ò sọ pé tó bá bọ́ ọjà ìwọ náà bàjà sí pé tó lè fi bàjà ń bẹ lọ́wọ́ rẹ̀ kìí ṣègbọ́ nǹkan tó bá jà tí lọ́wọ́ rẹ̀ bá jà ó ti ẹ̀sẹ̀ kan lè dìde ó ti rà ọ̀rẹ́ dì í ó narrate experience ẹ̀ fún mi ní area eh, ibi tí mo gbé yìí ti ń best way best way so ní ọdún náà wọ́n ní olè wá sí opposite àrísíkọ́lá mosque wọ́n wá ń réèdì wọn bọ̀ arákùnrin yìí onímọ́tò ni àmọ́ kìí ṣe ara àwọn mọ́tò onítọ́ọ̀gì ara àwọn ẹ̀kọ́ mọ́tò pín sí méjì àwọn mọ́tò onítọ́ọ̀gì wà àwọn mọ́tò tí wọ́n ṣe tọ́ọ̀gì tọ́jú ọmọlúàbí wọn wà ara ọmọlúàbí lòun wà ń tiẹ̀ lẹ́nu kóun kàn wá mọ́tò kó mówó wálé kó na ètò mọ̀nù ó ti wá ń gbọ́ pàù pàù pàù pàù ó ti ń gbọ́ ládùúgbò ó sì gbé ó fẹ́ ra táyà tuntun ó gbogbo ẹ̀ wálé ah! wá wò pé kí ló fẹ́ ṣe báyìí o àwọn pípù yìí vat wọ́n ti wọ ilé ọ̀sán àdílé yẹn wọ́n kọ́kọ́ ti lọ sórí òkè straight target wọn gẹ́gẹ́ lórí òkè. Okay wọ́n wá ń padà bọ̀ wá sí ìsàlẹ̀ ok wọ́n wá dọ́gbọ́n mú owó yẹn wọ́n wá dọ́gbọ́n ti pamọ́ síbì kan tó sọ fún mi ok ó ní bóun ṣe gbọ́ ko kó ń bi ilẹ̀kùn báyìí ó ní àgùn ah ó ní àtẹ̀wọ̀n ìsọkùn ah mo ní kílẹ̀ rí ah ó ní àbù ó ní sẹ́ẹ̀ rí gbogbo gbogbo gẹ̀ẹ́hún ó wá ń fa ìbírèkì ó ń fa ó ń fáibréètì bí ìgbà tí wọ́n tan máṣíìnì kan sí i olóhùn sì ń tọ́ ara olóhùn sì ń tọ́ ara a ọ̀wọ́ pọ̀ ń gbọ́ kókókó lásán ẹ ìwádìí eh, dìde kẹ́yìn náà tiẹ̀ a ọ ní ààbò ọ ní kò pọ̀síbù ó ní ọ̀pọ̀síbù ó ní nígbà tó wọn òdìdé ńlẹ̀ tí wọ́n fi ìpàjálẹ̀kùn báyìí sẹ́ ń wọlé ó nígbà wọn bọ̀ òun báyìí wọ́n ní kó òun ti kú ààbọ̀ ló bá ní sáàmọ̀ para rẹ̀ <laughs> mọ̀ para rẹ̀ èrò onílọ́wọ́ n ṣiṣẹ́ lánàá iná mọ̀ pé taxi driver ní mi n ṣiṣẹ́ lánàá ọkọ̀ mi nídìí ó nídìí táyà ọ̀gá ò tí ì fowó táyà lẹ́ ń bá ní olùlòṣì ara rẹ̀ tàbá tó wá gbọ́ mi kó o ti ṣiṣẹ́ o <laughs> kó o rí kó o ti ṣiṣẹ́. ìjẹ́ nígbà ní sọ so ẹ dákun ṣérú ẹnu náà wà kábíyèsí fún báyìí ìgbé tó lè bá wá bọ́ o tó bá fẹ́ gba dúkìá o kó o tó bá yọwọ́ ọ̀gá sí ọ kó o yọwọ́ ọ̀gá sí yóò wà sóhun. ọ̀rọ̀ mi ẹnìkan wá bá ànábì náà ó wá sọ pé tí olè bá wá bò òun kọ́ ànábì ní fún ní nǹkan tó wá fẹ́ gbà kó máa bá tiẹ̀ lọ fún un tọ́jú ànábì mímọ̀ pé yóò sọ ti ń lé sí i tó ti yé kó sì fún un dẹ́pọ́tìtì sákàǹtì ẹ̀ ni ló bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni irú àdúgbò ọ̀dọ́ ti ẹ̀hún. so nítorí náà nígbà míì ń bẹ tó bá sí pé àdíìsì circumstances ló máa bá dé so wọ́n fẹ́ kí ẹni tó fẹ́ ṣe fásiwá kó mọ circumstances tí. Si, àti máa ń lorú àdìsí bẹ́ẹ̀ kọ́mọ̀dì pé à ẹ̀yin lẹ́sìn kó bá mi o ẹ̀yin lẹ́ni kí n bó lè já o mo sì mọ̀ kí èmi bó lè já o àkóbọ̀ bá ṣe kàdìsí bọ́ ta báyìí ó dára rẹ mọ̀ kàdìsí bá àplikébù sí ọ ló ti yé o lè lò ó ọlọ́run ní rí jẹ́ o lè o ó ti yé bá mi sìn so ká dúró níbẹ̀ yẹn.